وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير الحمد لله الحمد لله الذي أمر بالإصلاح بين الزوجين وجعل بينهما المعاملة الحسنة عبادة من العبادات الظاهرة والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته السلام adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba allah ọba tí ọpa wa láṣẹ tó ní ká máa ṣàtúnṣe láàrin àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ oníká máa ṣàtúnṣe ọlọ́run tún pa àwa fámílì àwọn ẹbí ìyàwó àti ẹbí ọkọ ọlọ́run pa àwa náà láṣẹ oníká ṣe àtúnṣe láàrin àwọn ọmọ wa àwọn ẹbí wa ọlọ́run ṣe ká máa ṣe dáadáa sí ìyàwó àtọkọ ká sì máa ṣàtúnṣe ká má bàa túká ọlọ́run ṣe lọ́kàn nínú àwọn ẹ̀sìn tọ́lọ́n bá ti pàṣẹ pé kíní yẹn máa ṣe ó ti dẹ̀sìn tọ́lọ́n bá ti ní ẹ ṣe ẹ̀sìn ni wọ́n ń pè ọba tí kò fẹ́ kí ìgbéyàwó wa kó dàrú kò fẹ́ kí ọkọ àtìyàwó kí wọ́n lọ lọ́tọ̀ torí ọlọ́run ní kán fẹ́ra wọn torí kán lè bá máa gbé papọ̀ ni ọlọ́run ò ní kán fẹ́ra wọn torí kán lè bá túká ọba tó wá ṣàánú wa tó tún wá fún wa ní àbáyọ lérí ìgbà tí wàhálà bá dé táàrí yanjú mọ́ ipe kálukú kó máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kalẹ̀ lálàáfíà ọba tí ó gbé tọ̀láàkù kalẹ̀ nígbà tí ń sàǹfààní àtúndúpẹ́ fún ọlọ́run ọba náà èyí táwọn abẹ́ ọlọ́run ọba òun náà ni pé tọ̀láàkù àdánwò ni nínú àwọn àdánwò ayé tí máa bá yàn kọ́lọ́mọdé ọkàn ẹnì kọ̀ọ̀kan wa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọba gbogbo àwọn alálẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ètò dáadì ní ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ oní ọ̀nà ọ̀rọ̀ tí wọ́n bá ń bá ní sọ tí wọ́n mú jáde láti inú koran oní ọ̀rọ̀ tó dáa jùlọ torí ọlọ́run bá ní bọ́ sọ̀rọ̀ yẹn kò sí ọ̀rọ̀ kan tó lókè ọ̀rẹ́ ọlọ́run ojú ọ̀nà tó dáa tí yẹn máa ń tọ̀ anabuwa muhammad sallallahu alaihi sallam. bá a máa wo kọ́sí bó ní ṣe ṣe pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ tànàbí ò fi wá kọ ìyàwó kankan sílẹ̀ pátápátá ọkọ kan lẹ́nu àwọn ìyàwó rẹ̀ àmọ́ padà dá padà sílé kan padà jáde kò jáde nínú léhùn ànábì padà gbà padà bó la ànábì ti bá àwọn obìnrin lò tá a fi rọ́ọ̀kan nínú àwọn ìyàwó ànábì tó jẹ́ mutallaqa ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ojú ọ̀nà ànábì yìí náà ni ẹja máa tọ̀ ilé àfin sórí ibú ilá fi dọ́rùn pẹ̀lú rọrùn láyé wa àtọ̀run wọn fi da súnà nábì náà kọ́lọ́ mọ́sá fẹsẹ̀ wa nílẹ̀ lérí ẹ̀ gbogbo tí wọ́n ti pè lẹ́sìn ọlọ́run ọba tá a bá ti wá nínú Al-Qur'ani tá a bá ń bẹ̀ àwọn náà àdìsí àbá bó ṣe òkáwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó kọ́ máa dán tó kọ́ máa dùn tó ànù lànàbí pé èèyàn náà ní gbogbo ànù sì ní yọ padà wá ṣokùnfà téèyàn fi wọ̀nà ọlọ́run tọ́lọ́run wa gbogbo àwọn tó ń bẹ nínú bídíà kọlọmọsàbà dá wọn padà sínú súnà abẹ́lẹ́ àwọn Allah subhanahu wa ta'ala fún àwọn ìmáàmù wa láàyè yìí àti gbogbo àwọn afá ashabul fadila gbogbo àwọn afá wa tó ń bẹ tí ajọjọ kọlẹ̀ àti gbogbo àwọn alfá wa tó ń bẹ láàrin àwọn èrò abẹ́lẹ́ àwọn ọba fún ẹnì kọ̀ọ̀kan yín kọlọmọsàbà fún yín ní usul khatima àti bọ̀tán dáadáa ilé yín àtọ̀nà tí yín náà kọlọmọjì kọ́ dàrú láéláé àwa kí gbogbo àwa jàmáà lọ́kùnrin lóbìnrin àti gbogbo àwọn ọ̀dọ́ tá a ti fẹ́yàwó lọ́kùnrin lóbìnrin akí gbogbo àwa tí a ti fẹ́yàwó tọ́jẹ́ pé àwọn ìyàwó sí lọ́dọ̀ wa mọ́ a rọ́jú gbogbo àwọn tí sí lọ́dọ̀ láwọn náà ti kú lọ́dọ̀ ọkọ àwọn náà kú sùúrù tọ́lá dáwò ni mi nínú ẹ̀sìn wa gbogbo àwọn táwa ń bẹ pẹ̀lú ara wa tá à ń ṣe torí lèyàn fi bóbìnrin gbé náà àkú ìbáadà àkú sòrò torí ìgbéyàwó àzàwájú ìbáadà ẹ̀sìn ni ó tó yẹ máa ń ṣe faradà lérí ẹ̀ bó o ti ń ṣe faradà lérí tààjùdí tó ń ṣe faradà lérí àwẹ̀ ibi ń pọ́ ọ̀sìn jẹun nítorí ọlọ́run lẹ́yìn lọ́wọ́ máa ń ṣe faradà lára ọkọ̀ rẹ̀ àtàrà ìyàwó rẹ̀ mo wá bẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala àtẹ̀mí àtẹ̀yìn àti gbogbo àlùmọ̀ pátá kọ́lọ́wọ́ bá aláàkún sàtúnlé wa tó sí dáadáa ayọ́mọ̀ ayá mi àtọ̀láàkú àtìbábùhù wa àsáàrùhù sayyi'a àtọ̀láàkù Ah, òun náà ni wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ní pẹ́ǹtúká ìlọ́lọ́tọ̀ọ̀tọ̀ ọkọ àtìyàwó àwọn nǹkan wo ni máa ń fa tó fi di pé ọkọ àtìyàwó tí wọ́n náwó tí wọ́n nára tí wọ́n fèfé hanra wọn wọ́n padà wá túká náà ni lẹ́yìn náà àwọn àdáwò wo ni máa ń bá ẹni tí ó fọkọ lẹ̀ àtẹni tí ó fi yàwó lẹ̀ àti sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wípé àtọ̀láàkú pé ìfìlà àdáwò ni tọ́lọ̀ máa fi ń kẹni tó bá wù ú abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti kàn kọ́lọ̀ mọ́sà bá pààrọ̀ dáadáa fún wa àṣewájú ìbádọ́lá ní ìmọ̀túnmí ní àmì láyé azọ̀wọ̀chẹ́l sẹ́ni kéèyàn ó wáyàwó kó sì ríyàwó kéèyàn ó wọ́kọ̀ kọ́rọ́kọ ọ̀kan nínú àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́run ẹni bá wù ọlọ́run ọba ọlọ́run ọba aláà máa ń fún ọwọ́ sábàbù sàádẹ́tì àdúnìyà wọlé tàkíkì ìbádẹ́tì láyé azọ̀wọ̀chẹ́l ẹ̀rí ìgbéyàwó ó jẹ́ ọ̀kan nínú àwọn okùnfà oríire okùnfà dùnnú okùnfà ìbalẹ̀ ọkàn ẹni tó bá fẹ́ yàwó ẹ rí i pé ọkàn rẹ̀ ó balẹ̀ ẹni bá lọ́kọ ẹ rí i pé ọkàn rẹ̀ ó balẹ̀ lẹ́yìn ọba nìkan nínú àwọn méjèèjì yìí ìdùnnú rẹ̀ ò tí ì pé gbogbo tó bá wù kọ́ lọ́wọ́ bá aláwọ̀ ṣe fún ẹ̀yọ́ mayami ẹjá lọ lẹ́mọ̀ pé kọ̀dìjà alọ́láhu alimọ̀wádàta wà ìjọta àríyàwó ìjọta àrọ́kọ wa ẹ rí i pé ìdùnnú la fi pàdé àpáàtúkà o aláàmà fẹ́ra wa títí dọjọ́ kú ni a sì máa bímọ fúnra wa a jọ máa sin ọlọ́run a sì jọ máa tọ́jú àwọn ọmọ a sì jọ máa tọ́jú ara wa a máa gbádùn lára ara wa níta jọ sọ fúnra wa nìyẹn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló fìfẹ́ yẹn síbẹ̀ ńgbà náà bó ṣe wá fìfẹ́ yẹn síbẹ̀ ó tún wá fàánú síbẹ̀ gbogbo ẹni tó bá ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ yọ́ láàánú rẹ̀ gbogbo tó bá ti nífẹ̀ẹ́ ọkọ rẹ̀ yọ láàánú rẹ̀ alimawadda wa rahma ìfẹ́ àtàánú ní máa rìn papọ̀ tí ìfẹ́ bá ti wá sákò tó bá ti kó rahma àánú náà ó ṣe kíni òun náà kú ọ tó bá ti rí obìnrin tí ò nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ mọ́ kò ní láàánú ẹ̀ mọ́ tó bá ti rọ́kùnrin tí ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ mọ́ kò ní láàánú ẹ̀ ọlọ́wọ́n aláwọ̀ wá ní èmi mo fìfẹ́ sáàrin ara yín torí kẹ́lẹ́ ọlọ́run tó fìfẹ́ àtàánú sí ẹ̀mí ara wa tá a fi láàánú ara wa tá a fi nífẹ̀ẹ́ ara wa kìí nítorí ká lè bá àkọ́ra wa nítorí ká lè bá ọmọ gbádùn ilé ayé ni bí ẹ bá fẹ́ yàwó tó rẹ̀ èèyàn lọ́kọ tó rẹ̀ tó láàánú ẹ̀ ìgbádùn ayé ni àdúnyà mọ́tà àníbi ilé ayé dùn gan wa khairu mata'iha al-mar'atu salihah nínú àwọn ìgbádùn ayé òun náà ní kéèyàn níyàwó dáadáa ìyàwó tí ń gbọ́rọ̀ ìyàwó tó ẹni ìyàwó tí ń tọ́jú ẹni bẹ́ẹ̀ náà ní ìdàkejì lọ́dọ̀ ọkọ náà ẹni tí ó ti níyàwó tí ó ti lọ́kọ nísìnyí kò tí mọ̀ pé ìyá ń jẹun ó dìgbà tó bá lọ́kọ tó bá níyàwó ló tó mọ̀ pé àṣẹ ah, dáadáa ń bẹ níbi kéèyàn má rí gbogbo àwọn tàbí ọlọ́mọṣàṣe tí ọ̀dà fẹ́ni kọ̀ọ̀kan wa nítorí kálíbà fọkànbalẹ̀ lọ́lọ́run fi dàwà pọ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja ọlọ́run ọba ní nínú àmì tá mọ̀ pé ọlọ́run ọba ń bẹ òun náà ní pé ọlọ́run ọba aláàdá yín ó sì dá ìyàwó yín látara yín Hawa látara Nabi Adam ló ti jáde ìyàwó yín náà múnà àǹfẹ́sẹ̀kùn nínú àwọn èèyàn láti yọ wọn àṣẹ wọn láti jànú àṣẹ wọn ní ẹ̀dá mi èèyàn bíi ti yín náà ni làwọn náà lè tẹ̀síkúnú ilẹ̀ ìhà ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá ní kẹ́lẹ́ bá máa fọkànbalẹ̀ tẹ́ bá ti rí wọn. wọ́n ayé àti hí inú àmì ọlọ́run tẹ́ ẹ̀ bá mọ ọlọ́run ọba ó mọ ọlọ́run ọba pẹ̀lú ìfẹ́ tí ń bẹ láàrin ọkọ àtìyàwó ọlọ́run ọba allah ó ní waja'ala bainakum mawaddatan wa rahma ọlọ́run láti fi ìfẹ́ àtàánú sí yín lẹ́mìí bí ọba ríyàwó rẹ̀ kò ní gbádùn bí ọba rọ́kọ rẹ̀ kò ní lálàáfíà ó sì nífẹ̀ẹ́ rẹ̀ ní ọmọ sàánú ẹ̀ inna fi ní ẹ̀rí ìfẹ́ àti àánú tá a fi sí àárín ọkọ láyà yẹn la ayatin li qawmin yatafakkarun àmì kan nínú àwọn àmì tá a fi mọ̀ ọlọ́run ìwọ náà máa ó rí pé tí ọba sùn oye ìwọ náà ò ní sùn ó rí pé tí ọba wọlé ìwọ náà ò ní jẹun ó rí pé tí ọba ti rí tọ́ wọlé ọba ìyàwó rẹ nulẹ̀ ó jáde padà lọ mọ́ṣáláṣí ni torí pé ìdùnnú rẹ ò ṣe kíní ìdùnnú rẹ ò pé nígbà tó rí ìyàwó lẹ́gbẹ̀ẹ́ tó ọ̀rọ̀ kọ rẹ lẹ́gbẹ̀ẹ́ kí ni wàá dé tẹfẹ́ túká kí ni wàá bá débi pé kẹ́ máa wá lọ lọ́tọ̀ọ̀tọ̀ lókun nígbà tó lọ́wọ́ bá aláàlẹ́ òun inú ọmọ bàjẹ́ ẹ ní láàánú ara yín mọ́ nígbà tí ẹ ti nífẹ̀ẹ́ ara yín ẹ rí obìnrin tí yóò sì wòran pé òun lọ òun lọ àbí àmọ́ wọn bá tiẹ̀ jẹ́ kóhun tó lọ yóò sì bàjẹ́ lòtọ̀ àfi tọ́lá wọn bá fẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló kò ní ọkàn obìnrin yẹn òun náà ní kíni òun náà ní ìfẹ́ nígbà tí ìfẹ́ ti kú kí ló tẹ̀lé àánú ẹ̀yọ́ máa yá mi àyèmáyé obìnrin àyèmáyé ọkùnrin tí ó sọ fún mi pé màá kó ẹlẹ́ màá yóò ti ṣe bẹ́ẹ̀ lóòótọ́ kí ló kú ò lọ́kàn rẹ̀ àánú lẹ́yìn náà ní ìfẹ́ lọ́kọ́kọ́ kú ò lẹ́yìn ìgbà tí kú ò kí ló dínkù jama àánú ṣẹwárí ìfẹ́ àtàánú yìí àṣetáni wọn rọ kiri ká ẹ̀ yọmọ wa bọ́kọ sọ̀rọ̀ yọmọ bá sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ yọmọ bá yàwó sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ láti yọ ìfẹ́ kù nínú ẹ̀mí àwọn méjèèjì ọmọ pé tí bá ti yọ ìfẹ́ kù òun ní láàánú ara wọn mọ́ tó lọ́nà ni mawaddatan wa rahma méjèèjì ń tẹ̀lé ẹ̀yọ́ máa yá mi ọ̀ṣẹ̀tàn ẹ̀jẹ̀ àlọ́lẹ̀ yìí máa pé Iblis àdúhùn lè ìnsàn ọ̀tá ní fọ́ọ̀mù èèyàn o yuridu tafriqa bayna zawjayn ń ṣiṣẹ́ lérí bí ó ṣe ya ọkọ àtìyàwó bẹ́ẹ̀ ṣe jòkólẹ̀ nínú ilé yẹn tínú yín dùn yẹn ọ̀tá yín bẹ̀lẹ́ ń ọ̀tá yín wò yín innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum ọlọ́wọ́ bá ní Iblis ń wò yín ọkọ àtìyàwó bínú yín ṣe ń dùn yẹn tẹ́ ń jẹun papọ̀ yẹn tẹ́ ń sùn papọ̀ yẹn tẹ́ ń dá wẹ́kẹ̀ tẹ́ ń sẹ̀sẹ̀ tínú yín dùn tẹ́mi yín balẹ̀ yẹn ọ̀tá yín bẹ̀lẹ́ ń kulè òun nìkan wá kọ́ àtàwọn ọmọ ẹ̀ ọlọ́run ni wọ́n wá rí yín àmì ẹ̀yìn ọ̀rá wọn. inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run bá ní èsù ọ̀tá yín ni ẹ mú lọ́ta o ọlọ́run pàṣẹ ọlọ́run pàṣẹ ó ní ẹ mú lọ́ta o kí ni àwọn àjẹ̀dáàtì àwọn tàkìtìtọ́ọ̀dù àwọn iṣẹ́ tí èso fẹ́ ṣe nínú sẹ́mi ọmọ èèyàn ó fẹ́ sọ dẹlẹ́bọ ó fẹ́ sọ di oníbídíà ó fẹ́ sọ di ẹlẹ́ṣẹ̀ ó fẹ́ ya ọkọ àtìyàwó nínú àwọn ìtàwọn èso máa ń ṣe lérí ilẹ̀ tí wọ́n máa ń dàrú lérí ilẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi wa ń yóyẹ wa ipe nínú àdìsí tí àfàwà jábìrì gbà wá anabi ibilisa anabi sẹ́rí ibilis ọ̀gá àwọn àlìjẹ̀nu yàdàú àrṣáwò àlèlmà ó wà ní eré omi tó tẹ́ ìtẹ́ rẹ̀ síbẹ̀ ó jòkó lérí omi fún mọ̀ yẹba áhùn sára yá yóò wá gbé àwọn ọmọ rẹ̀ dìde àwọn ọmọ rẹ̀ tọ́lọ̀ wọn bá aláǹsọ fún alẹ́ kan wọ́kọ̀ bí lò yóò gbé wọn dìde fa àdínáhùn mínúhùn mansilatan àádọ́mùhùn fìtìnà ẹni tí ó súnmọ́ nípò tí ó fi joyè tí ó súnmọ́ ra rẹ̀ òun náà lẹni tí ọba dá fìtìnà lẹ̀ lérí ilẹ̀ fìtìnà làwọn máa ń dálẹ̀ lérí ilẹ̀ tẹbárí ẹbá ti gbọ́ wàhálà kan bìkan tó ṣẹlẹ̀ àwọn olódàálẹ̀ ìbílẹ̀sọ àti àwọn ọmọ rẹ̀ yẹjú ahaduhum fayakul tó bá dọwọ́ ọ̀rọ̀ lẹ ọ̀kan wà lọ́lẹ̀ bá wọn gbogbo wọn lọ́lẹ̀ jíṣẹ́ fún ibilis ìtàwọn ṣe lérí ilẹ̀ wọn lọ́kàn máa wá sọ pé fa'altu kada wa kada mo ṣe nǹkan báyìí mo ṣe nǹkan báyìí mo dá mọ́tò nù àwọn kan mo sì tàwọn tàwọn mo wó lé mọ́ wọn lérí gbogbo àwọn sẹ́ẹ̀bù pátápátá ni wọ́n máa sọ wọ́n ní fayakul máa sọ náà àtàṣe à gbogbo ohun téèyàn bá sọ nínú àwọn aṣẹ ẹbú téèyàn máa ń ṣe lérí ilẹ̀ láàrin àwọn ọmọ èèyàn bó ṣe wù kí ó burú tó wọ́n ní ìbílẹ̀ sọ̀sọ̀ pé òòrè nǹkan kan ṣe fún ma ètí o àdéhùn títí tọ́kàn nínú wọn tí ó fi wá lọlẹ̀ bá ìbílẹ̀ sùn pé èmi ń tèmi èmi fàyàkúlù má tàdákùtù fún àtàfàrọ́kùtù bẹ́ẹ̀ náà wọ̀ bẹ́ẹ̀ náà mọ̀ra àti yìí ìfẹ́ ọkọ àtìyàwó lẹ̀ lẹ́nu ọkọ ìyàwó kan àtìyàwó ẹ̀ ọkọ ìyàwó ẹ̀yìn àtìyàwó àwọn méjèèjì ìfẹ́ wọn lẹ̀ lẹ́nìí àfi mo rí i pé mo yà wọ́n lérí ọ̀rọ̀ tí ò tó nǹkan lójú pé ìwà àtìyàwó rẹ tẹ́ bá ti ń ta òun síra yín mo rántí ọ̀tá rẹ tọ́wọ́ lẹ́ńkulẹ̀ òun tó sì fẹ́ yà yín yẹn ọmọ pé lẹ́yìn yíyà yẹn àdánwò bá wọ àdánwò bá wọn àdánwò bá gbogbo àwọn ọmọ kódà yọ affect ẹlòmíì gan débi pé yóò lapa mú lára rẹ̀ lọ́jọ́ alẹ́ tó jẹ́ pé wàhálà tí ó máa rán ìdààmú tí ó kó sí ìdààmú pé ó kò lé ọkọ àbí ọkọ ìyàwó lẹ̀ kọ́dà yóò tún ra mọ́ kọ́dà yìí níjọ́ tẹ̀yìn bá kú oye divorce àmọ́ affect yàn níjọ́ tẹ̀yìn bá jáde láyé ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa ẹ dákun torí tọ́lá wọn bá wa ẹ jẹ́ amójútó azikar ká máa ṣàdúrà ká ọlọ́wọ́n ọba wọ́n nígbà tó bá sọ pé mo kọ ìyàwó àti ọkọ rẹ̀ mo ti ya ìyàwó àtọkọ mo ti yà wọ́n ẹgbọ́n tí ìbèdí sọ̀sọ̀ fàyòdì ní ìhìnmí nìyó wà sún mọ́ ẹgbẹ́ rẹ̀ yóò fi jẹ bí mínísítà àbí àwọn èèyàn ńláńlá sábà pé àwọn ọmọ ọ̀dọ̀ tí eléri bá ń sún wọn mọ́ ara rẹ̀ tó fi wọ́n sẹ́gbẹ̀ẹ́ inú wọn máa dùn lẹ́yìn náà wọ́n lè tún ṣiṣẹ́ tó tún burú tó bá tún di ìgbà kejì wọ̀yẹ̀kúlù ní ìmọ̀ àǹtà yóò wá sọ fún pé ó ṣe ọ̀kárì ọ̀kárì ìwọ gangan ló ṣiṣẹ́ lẹ́nu torí ṣètọ́ ni mà pé bó ṣe yà wọ́n yẹn kì í sàwọn nìkan lọ́yà ó ti yà àwọn fámìlì wọn kì í sàwọn nìkan lọ́yà ó ti yà ẹ̀sìn kúrò lára wọn ó ti mú ìfọ̀kànbalẹ̀ kúrò ní ayé wọn lẹ́yìn náà tẹ̀bí àtú tọ́lá àwọn àdáwò tí máa bá yàn téèyàn bá kọ ìyàwó lẹ̀ tó bá kọ́kọ́ lẹ̀ wọ́n ní yọ́ọ́ máa tẹ̀lé yàn títí dọ́jú ogbó lẹ́yìn náà yọ́ọ́ máa tẹ̀lé yàn fá títí nígbà míì dénú sàárè àǹfààní ọmọ tó yẹ kó jẹ nígbà tí ọba sì dúró tọ́mọ tíyàwó ò dúró tọ́mọ tẹ́ẹ̀jọ́ papọ̀ tọ́mọ ọmọ òun náà ṣàdúrà fún ọwọ́ ládín sálẹ̀ yẹ́dẹ̀ ọ̀làhù owó sílé ó ti jáde ọmọ bẹ̀rẹ̀ sí ti nǹkan ẹ mọ̀ pé àwa àtìyàwó wa adà gẹ́gẹ́ bíi dáífà àti kọ̀ǹdọ́kítọ̀ ni dáífà ẹni tí ń wa mọ́tò kọ̀ǹdọ́kítọ̀ lẹni tí ń ṣàmójútó àwọn tí wọ́n ń wọ nínú mọ́tò òun náà mọ̀ pèrò tí kọ̀ǹdọ́kítọ̀ àti dáífà bá ti ń jà ẹ wàhálà ti dé ọ̀tọ̀ níbi tí dáífà ń lọ ọ̀tọ̀ níbi tí kọ̀ǹdọ́kítọ̀ ń pè àwọn tó wá jẹ́ káwọn méjèèjì wọ́n fi màṣọ kan àwọn pásẹ́ńjà yẹn ara wọn balẹ̀ wọ́n mọ̀ tẹ̀lé wọn tí wọ́n bá ti yapa eléyìí lóun lọ òun lọ bìkan tọ̀hún ní ọ̀tọ̀ níbi táwọn lọ kí ló kùn tí wọ́n bá ṣẹlẹ̀ àwọn tó wà nínú ọkọ̀ wọn mọ̀ bọ́ọ̀lẹ̀ lọ́kọ̀ọ̀kan nígbọ́dà pé àwọn eléyìí ọmọ tí wọ́n ṣe àwọn ọmọ wa àwọn náà lákó sínú ọkọ̀ ọ̀la ọkọ òní ọmọ wa mọ́tò ìyàwó ní ọmọ sàmójútó tẹ́nìkan bá ti kúrò ní ọkọ̀ náà àwọn méjèèjì wàhálà ti dé ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa bóòlù á sì tí àṣetáni òfin ní ba ìgbéyàwó wa jẹ́ ọ̀rọ̀ tí ò tó kan ní o kíní tí wọ́n fi ń fọnu lásán tí wọ́n fi ń fọnu yẹ tí mi bá tẹ̀ báyìí ní toothpaste láàbù làwọn ń pè é tí mi bá tẹ̀ báyìí sẹ́mi pé yọ̀ọ̀yọ̀ díẹ̀ ọkọ àti ìyàwó kan wọ́n ti tún ká nítorí ẹ̀ ó ní mọ̀mọ́ tẹ̀ láti dì í tọ́ọ̀ bá ń tẹ̀ láti dì í yọ́ máa yọ púpọ̀ á ti ló tán ìyàwó ní ìlú ni wọ́n ń ta ìfọnu tẹ́ wá rànjú ṣé torí náà wá ń pariwo lé mi tọ̀hún náà fún lésì pé ṣé ìwọ ló ṣiṣẹ́ tí wọ́n lọ́ra wálé látara bẹ́ẹ̀ àwọn méjèèjì wọ́n ti padà túká iṣẹ́ ìbìlísùn ni ọbẹ̀ ọdún ìmọ̀ tó gbéyàwó ọ̀fọ́sọ̀ mímọ́ ìmọ̀ tó gbéyàwó ìyẹn bó ló ṣe wá wọn múra yẹn ẹgbẹ́ yẹn kó ẹni yóò sì lóun ọ̀fẹ́ mọ́. ìbìlísùn mẹlẹ́ńkù lé àtàwọn ọmọ rẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe jama tẹ́ ẹ bá ti ń jà kò sí létí wòye tí jà kò sí létí wòye tí ṣe gbọ́n mi sí omi ọ̀tọ̀ máa rántí pé àwọn ọ̀tá yín bẹ ní ẹ̀kúnlé tọ́ bá ti rántí ọkàn ní a'udhu billahi minash shaitanir rajim ó lè ní ìyàwó lọ́kọ́kọ́ rántí yóò ní a'udhu billahi minash shaitanir rajim tá a bá ti ń bínú ká máa sáà di ọlọ́run bẹ́ẹ̀ bá ti ń bínú ọfà ìsúnyẹ́ o tó bá ti tá anabi ní ẹ máa ka nínú ilé tẹ́ ẹ bá ka Bákọ́rà nínú ilé àlìjáná tó wà ń ta òní wọlé èyí tó wà nínú ilé ó ṣe kí ni yóò jáde ara àwọn kan tá a máa fi protect marriage wa nìyẹn suratul falak suratul nas ayatul kursi ní gbogbo wa ẹ máa ka asikaru sọba wal masa ẹ máa gbé ìgbésí ayé ìrọ̀rùn ìmáàmù wa ahmad ibn ambal níjọ́ tí ìyàwó rẹ̀ kú kánà yẹ́bùkì bùkánà àzìmá ó wá bẹ̀rẹ̀ sí sunkún ní wọ́n sunkún ní wọ́n sunkún àwọn tùlábù wa ni ya imam limala tẹ́bùkì kí ló dé tọ́ wa ń sunkún lérí pé aláfẹ́rẹ́ akẹ́sẹ́ ojatik lérí pé ìyàwó rẹ kú ẹbẹ́ ìlẹ́ ṣe wá sí kú fún wa pé ikú òde ọdẹ́lẹ́ abùkì alámọ́tìhà oníkẹ́sẹ́ pé torí kó kú òun náà ni òun fi sunkún òun ń sunkún wípé ẹnìkan ọba àwọn làjà rí ládùúgbò wọn wá ní wọn masiru dalek ah, bóòlù ẹsẹ ṣe fẹ́ẹ̀ fi jà bóòlù ẹsẹ bá ọkùnrin gbé tí ò ní jà ńjọ kan bóòlù yóò ṣe bọ́kùnrin obìnrin gbé tí ò ní jà lọ́kàn ìmáàmù níjọ́ tí òun fẹ́ wọlé òun wá sọ fún ìyàwó pé sórí oye tèmi bá ti ń bínú ìwọ má bínú tí wọ́n bá ti ń bínú èmi ò ní bínú tó bá ti wá bẹ̀rẹ̀ ẹ ẹnìkan rántí náà àwọn méjèèjì ìyá abdullahi kúlẹ̀ a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim báyìí kálukú tẹ́rántí torí wọ́n ti mọ̀ pé èso ṣe kí ni èso ńbẹ lẹ́ńkulè látara bẹ́ẹ̀ wọ́n gbé ṣe ayé kí sípò láwọ̀ àmọ́ èso níkapa ní èrè wọn wọ́n kọ́ra wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì ń sáájú ọlọ́run ọba wa atọ́lá kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n fẹ́ràn ọkọ̀ zawji wọ́n yìí náà wùlà alákọ̀tì zawjiyya òun náà ni ká ya ìyàwó àbí ká ya ọkọ ká pín gàrí wa ká túká alákọ̀ zawjiyya ìjọkọ̀ àti ìyàwó ti bẹ láàrin wa kó dópin inú kí ọkọ onímọ̀kọ ẹlẹ̀ àdíkíyàwó béèrè pé kọ̀ mí lẹ̀ obìnrin ò lè dákú nínú márìjì nínú ìgbéyàwó pé wọn ò fẹ́ ọkọ mọ́ yóò béèrè kọkọ ọkọ wọn lẹ̀ ni torí pé àwọn tí wọn àkàlákàhún nàláhù bìlà àtìfà àwọn tètè máa ń bínú olólùwọ̀n ọ̀fẹ́ ọmọ kíkàn sọ lẹ́nu ni o olóní ọdún kan náà lókun tó ń fẹ́ ló pẹ̀lú ẹ̀ mọ́dàlóhùn ní tí ń sọ yẹn ẹnu nìkan ní tí sọ ọlọ́run ọba aláwo fi oye ìpínyà ọlọ́run fi sí ọwọ́ wọn ọlọ́run fi sọ́dọ̀ ọkùnrin akil ọkùnrin tó nílà aka ìnà tó jẹ́ pé ìbínú tiẹ̀ kìí mú mọ́ nílà aka yìí. ayélujára kọ́kọ́ ó ní mọ́kọ̀ ẹ́lẹ̀ àbí kí ìyàwó ní mo béèrè kẹ́kọ̀ọ́ mi lẹ̀ àlùkọ́là ọkọ wa kọ̀ ọ́lẹ̀ kọ́dà bọ́kọ̀ ọ̀bá wa kọ̀ ọ́lẹ̀ ìyàwó rẹ̀ ní ó máa jẹ sára bá wà ní yóò wá lè ọkọ yẹn sùn ìjọba àbí kó lè fẹjọ́ wọn sùn àwọn adájọ́ àwọn ni wọ́n wá pe ọkọ pé ọyá kọ́lẹ̀ wájú wa ó ní kọ́ kọ́hún lẹ̀ ọyá tu òkúkú ọlọ́run rẹ̀ lọ́sẹ̀ wá tu àmọ́ gómìnà ọkàn ni mo fọkọ́lẹ̀ kò tó bẹ̀ torí àwa máa ronú jinlẹ̀ àwọn tí wọ́n àwọn èrò ronú jinlẹ̀ bá a sì dá wọn. alhikmatu hmm, fi mashru'iyyatihi ẹ̀rí làákàyè alhikma wisdom ìdí pàtàkì tí ọlọ́run bá aláà tó fi ṣe tọ̀ láti ní ara nǹkan tí a máa ń ṣe tí a bá ní bùkátà sí wọ́n ní idha fasadat al-halu wa ta'azzarat al-mu'ashara al-mu'asharatu allati tu'addi ila ad-darari wal-halaki aw al-mawt wọ́n tó ti di pé ẹ̀yin méjèèjì ìṣesíyàn ọ̀dọ́gba mọ́ ẹ̀yin méjèèjì ẹ̀fẹ́ bára yín gbé mọ́ ẹ ti kórìíra ara yín débi pé ara ti nìyín ìyàwó ń rù ń gbẹ ọkọ náà rù ń gbẹ ọlọ́wọ̀n ọ̀jẹun mọ́ oṣù mẹ́fà wọn ò bára wọn lásìpọ̀ àwọn méjì bá ti ríra wọn báyìí wọ́n máa ranjú ni ọkọ òde ẹkùnlé o oye ẹnìkan kò ní dáhùn ìyàwó rẹ̀ sì mẹ́lẹ́ pátágbà míì wọ́n jọ máa dáná lọ́tọ̀ọ̀tọ̀ ìyàwó máa dá tiẹ̀ ọkọ náà mọ̀ sí kíní tó máa dá tiẹ̀ ní Nàìjíríà lọ́dọ̀ tó wá ń bọ̀ tí wàhálà bá dé ọkọ ní ibi títí ń dáná ìyàwó náà ní ibi títí ń dáná kódà tí ọba wa rí iyọ̀ ilẹ̀ sì ti sún yóò wá sọ fún ọmọ rẹ̀ pé dákun lọ́dọ̀ ya yín oníkọ́ yá mi níyọ̀. pé tí bá ti ra tèmi èmi náà ṣe kíni èmi náà dá padà fún ọlọ́mọdé amaru ẹ o àdáhùn tó bá àwọn kan nìyẹn o ó ní ẹyá mi láta lọ́dọ̀ yín bẹ́ẹ̀ tí bá ti lọ tèmi náà yín bù padà fún yín ọlọ́mọdé ọbẹ̀ nìkan kan wà ọlágbára ọlọ́run tó nígbà méjì wá rò tí wọ́n ń gbẹ yìí nínú sẹ̀rí àwa kí ló wá kù kí ló kù báyìí wọ́n ti fẹ́ parun ikú ti súnmọ́ àárẹ̀ ti súnmọ́ ọlọ́run sì wá gbé tọ̀lá kù wa as a solution kọ́ máa jẹ́ àbáyọ. níbẹ̀rẹ̀ ọlọ́run bá àlá oyè kì í ṣe pé ó ní káfẹ́ àtòrí kalẹ̀ bá kọ́ra wa nígbà tí ìṣètò ọba dọ́gba mọ́ ọ̀tọ̀ ní wọ́n ti tọ́hun ọ̀tọ̀ ní wọ́n ti tọ́wọ́ ìwọ ń gbọ́ wá sí òun ọ̀gbọ́ ìwọ lọ hálùkọ̀ òun ọ̀lọ́ ìròrí ti yàtọ̀ ọwọ́ àdìgbẹ́ yìí méjèèjì ẹ ti wá di eku àti kíni àti olóńgbò nínú ilé ọkàn yóò wá balẹ̀ mọ́ a sì ní kẹ́ ẹ máa gbéyàwó kẹ́ lọ́kọ ní tẹ́síkò náà ilẹ̀ ìhà kọ́kàn yìí méjèèjì kò lè bá balẹ̀ ni àsákànù yẹ ìfọkànbalẹ̀ yẹn ti kú ò tẹ́mágbóúnjẹ fún yín ọmọ yẹ̀wò ṣé èsì pọ́n fẹ́ pa mí wọ́n bá bomi sílé ìwẹ̀ ọmọ yẹ̀wò ṣé èsì pọ́n ti fi gan síbẹ̀ ọgbọ̀n aṣọ ọgbọ̀n dáadáa kó tó wọ̀ ọ́ ah <laughs> ìkànsẹ̀lẹ̀ o kéèyàn máa dúpẹ́ lọ́lọ́ ni o ìgbà wa rí báyìí ṣe pé ìyàwó tá a ní kẹ́ ṣe gan kò sí fúrùtù márèjì mọ́ kò sí ìgbádùn ìyàwó gan mọ́ láàrin ẹ̀yin méjèèjì ọlọ́run ṣe wàá gbé tọ̀láàkì wá kẹ́ ẹ má bàa ní stroke kẹ́ ẹ má bàa ní high blood pressure kẹ́ ẹ má bàa kú lógìgì torí téèyàn bá ronú téèyàn bá mọ ìnira tí ń bá ẹni tí ó wà lé ọkọ tọkọ rẹ̀ ò fẹ́ràn rẹ̀ mọ́ àbẹ̀ntọ́ yẹn ó gbéyàwó sílé tíyàwó rẹ̀ ò rẹ̀ mọ́ tẹ́yìn bá wo ìnira tó wà ń bẹ̀ àyàn mọ̀ pé ọlọ́run bá aláà ó gbẹ̀tọ̀ láti kalẹ̀ nítorí láti fi rescue wọn láti ṣe kíni láti fi là wọ́n kúrò nínú ọjà ga wàhálà tọ́láku solution kì í ṣe téèyàn máa ń béèrè fún pé ọlọ́run fún mi níyàwó ti ń kọ́lẹ̀ ọlọ́run ti ń kọ́kọ́ mi lẹ́jọ́ kọ́ mi lẹ́ rọ́ọ̀ àdánwò ni o àdánwò náà lèyí tọ́ bá wọn yẹ ọlọ́run wá rí i pé àdánwò méjèèjì ọ̀kan fún yẹ ẹ kúkú máa lọ kéléyìí náà kọ́ fẹ́ ẹlòmíì kó tó dá mi wò kíta òun náà kó lè fẹ́ lómi kọ́dá mi wò bóyá ó lè mú ó sì lè má mú má táwọn méjì dùn ní lọ́kọ ọmọdún ìjáde láyé dùn ní níyàwó má tọ́láàkì ọlọ́run fi sànú àlòwò mà yìí ni nígbà tí a bá ní bùkátà sí tí wàhálà bá ṣe kíni tí wàhálà bá ti dópin àmọ́ kọ wá jòkó láàárọ̀ kọ ọmọ wá wàhálà fúnra rẹ màá kọ ẹlẹ̀ wọ́n yẹ sọ fóbìnrin o bó o ṣe ń sọ yẹn yọ máa palẹ̀ mọ́ fún ọ yọ máa wọ ọ yọ máa wọ àwọn pírọ́pátì rẹ yọ máa wọ gbogbo àwọn nǹkan tó ní yóò máa wo àwọn àdáwò tí ó kẹ́ fún ọ láyé ẹ wọ́n yẹ sọ fóbìnrin pé màá kọ́ ẹ lẹ́ o ọ̀rọ̀ tó ń sọ yẹn jáde lẹ́nu ọ̀rọ̀ burúkú ni kéèyàn máa sọ fún ọkọ pé màá padà sí ẹlẹ̀ ọkọ náà tó máa wáyàwó mi yóò máa wá fura àríyàn wà ní dọ́gba má lérí màá kọ́ ẹlẹ̀ lásán ọlọ́run bá aláàkọ́ ọlọ́run jẹ́ àríru ẹ o alìsílámù ẹ̀rẹ́ sin wa ìsìlámù yad'u az-zawjayn ila as-sulh baynahuma ọlọ́run bá aláàkọ́ ọlọ́wọ́n bá ní kò sí agbémájà àtúnṣe ní kẹwa ọlọ́ni asàrùbùhù ìntọ́lákọ̀kùnà ayọ̀bẹ̀dẹ́láwò azwajan khayraminkunna ọlọ́ni ìyàwó anábì tí anábì bá kọ̀ yín lẹ̀ pẹ̀rẹ̀ tẹ́ẹ̀bá ilé ṣe dójú ẹ̀ tí anábì bá ti kọ̀ yín lẹ̀ yín sì pààrọ̀ obìnrin míì tó dáa jù yín lọ yín pààrọ̀ rẹ̀ fún anábì àyà tó sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tó wá fún anábì nípa àwọn fámìlì ẹ̀ ṣé nǹkan tó dáa ni wọ́n ṣe tíyẹn fi sọ pé lọ́ba ilé kọ̀ yín lẹ̀ yín sì wàá pààrọ̀ àwọn tó dáa ju ẹ̀yin lọ a jẹ́ pé wọ́n sì nǹkan kan ẹ wá ní kò ní ṣe àwọ̀ nínú márìjì nínú ìyàwó ilé ànábì gan-an oyè lẹ́sà khaliya kò bọ́kùnrin àwọ̀ wọ́n parí ẹ̀ ni wọ́n yanjú ẹ̀ ni ọlọ́run ní fún ní mùsùlùmá ti mú mi náà ti kọ́ ní tààtì táàyè wọ ọlọ́run láwọn obìnrin kọ́ọ́lìtì tí wà lára wọn àwọn àròyìn wọn nìyẹn yín kọ́ kú lọ́dọ̀ rẹ̀ yín yín tẹ́ ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. nígbà lọ́run sọ fẹ́ẹ̀ fáwọn ìyàwó ànẹ́bì tán wa lọ ìyàwó tiẹ̀ tó kọ́ra ìyàwó rẹ̀ wá ẹ̀dàkùn torí tọ́lọ́wọ́n bá wa aláàní nùsùsù ọmọ ṣẹlẹ̀ àwọn ìbínú torí pé wọn tọ́ wa bì kan náà wa kò wọn kódà bí wọ́n bí yín ládùúgbò kan náà bí wọ́n bí yín wọn ìyàwó láwọn àwà tó ọmọ ṣe falada ìyàwó rẹ̀ hanrun ọlọ́fẹ́ kọ́lẹ̀ sí nítorí yẹn fi ń lẹ̀ ń hanrun ó bá ti hanrun ó sì ó ó sì ó sì bọ́ sí inú pálọ̀ rẹ̀ ọmọ sí kí ni ọmọ sí náfìlà àbí kó ọmọ kan gbà pé tọ̀ kọ́lọ́wọ́n bá aláàṣẹ dánu ìwọ náà láhùn òun náà ń ṣe ìfaradà àbí tàbítọ́ ọ̀fẹ́ fún lówó ó tún yẹ owó pé ah ooo ẹnáwó nulẹ̀ yìí o <laughs> lọ́mọ́sẹ̀ sànù wa ẹ̀dàkùn tálẹ́wọ́n ní kọ́ máa náwó jẹ̀mọ́ wàhálà lè mọ̀ olúdi làhúrí sùkúhùn náà wọ́kísọ̀ wọ́n ti hàn ná nínú maruf ọlọ́run bá ní gbogbo àwọn ọkọ àwọn ni wọ́n máa raṣọ tẹ́rí àwọn ni wọ́n máa gbalé àsìkìnà hàn náà min haythu sakantum ẹ̀yìn mi ò jìdí kan ọlọ́run lẹ́yìn lẹ́gbalé ẹ̀yìn lẹ́kọ́lé kì í sí ìyàwó ẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀yìn lẹ́ẹ̀mọ fún olówó tí wọ́n máa ná kọ̀yẹ́ kóbìnrin ó ṣiṣẹ́ nípìnlẹ̀ àdáwò ní máa mọ́bìnrin ṣiṣẹ́ bọ́yá ọlọ́run fún ọkọ lówó tó tó ná àbọ́kọ̀ ẹkú àbí wọ́n kọ́ ọ lẹ̀ àmọ́ pé obìnrin kan ń bẹ lábẹ́ ọkọ tọ́lọ́run bá kẹ́ tó sì ọkọ yẹn sì gbádùn ìyàwó rẹ̀ gbọ́dọ̀ ṣiṣẹ́ yóò máa to owó sí abẹ́ pílò rẹ̀ láàárọ̀ ni gbígbé tó bá ti fẹ́ náwó wàhálà lè mọ olódì ní ìdàhú rísíkù hùnà owó rísíkù tọ́ náà ni wọ́n kì í sọ́wọ́ tó hùnà àwọn aṣọ yóò máa rà fún wọn bílí màrúfù nípa àríwá ṣiṣẹ́ kí ni bọ́ba ṣe ká ẹ̀yọ́ máa yá mi kí ni gbọ́ máa wá náwó ọmọ àtúnwá máa sọ fáwọn ìyàwó ẹ̀ pé sẹ́mi wọ́n ní káwọn máa gbowó ni wọ́n ní kí wọ́n máa náwó ni látara bẹ́ẹ̀ èèyàn máa yá mi ọ̀pọ̀lọpọ̀ ìwà tí ẹnìkọ̀ọ̀kan wa tọ́lọ̀ ń dá máa wa á máa wá jùlẹ̀ díẹ̀ díẹ̀ tá a fi pàdé ọlọ́run ìmí àárọ̀jú fi ilẹ̀ nítorí kálíbà rí yọ̀nà ọlọ́run torí ká má bàa ṣe kíni ká kọ́ra wa ọlọ́run sọ̀nà àyà kanú Qur'an Karim ọlọ́run ọba ní wẹ̀yìn ìbúra àtún khafat min ba'liha nushuza ọlọ́run ọba ní tí obìnrin bá ti rí i pé ọkọ òun bínú ọkọ òun bẹ̀rẹ̀ látọ̀dọ̀ baálé rẹ̀ baálé àwọn èdè lárúbáwá tó di yorùbá nìyẹn mi baálé ha ó kàrí pé baálé òun ti ń bínú àwọn ẹ̀rọ ọ̀dọ́ ó ní baálé òun ò ṣe bí ṣe ń ṣe sóhun mọ́ baálé wọlé ìgbà wọlé wọlé má wọrí kí lẹ fẹ́ jẹ ó kọ̀ọ̀kan ah bó ní sẹ́lẹ̀ ní kó wájú ẹ̀rọ ọ̀dọ̀ ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ máa ọlọ́run ní obìnrin dáadáa ọlọ́mọsá sàwọn ìyàwó alóbìnrin dáadáa ọlọ́run bá ní obìnrin dáadáa tó bá ti rí bẹ́ẹ̀ fala junaha alayhima yusliha baynahuma ọlọ́run bá ní e, ètò kù ní pé kí wọ́n ṣàtúnṣe láàrin ara wọn kọlọ̀ lè bá kí mo ṣe fún yín kí ló ṣẹlẹ̀ láàrin ara wọn ká má pará àtàṣe o ká má pe fámílì ọ̀tún ká má pe fámílì òsì kí wọ́n yanjú ẹ̀ baynahuma láàrin ara wọn suliha kí wọ́n ṣàtúnṣe wa sulihu khair ẹ̀rì wàṣẹ́lẹ̀hó ọ̀yẹ̀ ibi àwọn afáàtí máa ń fàlà sí ni ẹ̀yìn ọlọ́run bá ní kọ́kọ àti ìyàwó máa ṣàtúnṣe tí àwọ̀ bá dé orí máa ń bẹ́ńbẹ̀ fún wọn báyìí náà hùmà láàrin ara wọn nínú ilé wa tọkọ àti ìyàwó ẹ̀ nìkan ni ó sórí ará àta àtẹfẹ́ fẹjọ́ sùn àwọn náà ń bá ti wọ́n yí ará àta àmì ìtẹ́fẹ́ fẹjọ́ sùn àtẹ́bí wọ́n padà tún ba nǹkan jẹ́ fún yín ni níbo ọlọ́run ní ká ṣàtúnṣe tí wọ́n ọkùnrin tó olóò ṣàtúnṣe ìyàwó olóò ṣàtúnṣe ó sì níwọ̀n gba koran gbọ́ aláàṣì ni wàsúlù káyì tún ṣe ìyẹn òun gangan lóore kèé ṣe divorce kèé ṣe máa lọ lọ́tọ̀ kémi náà máa lọ ní kankan ti ṣẹlẹ̀ ẹ̀ òtítí wáyà mọ̀ fẹ́ máa èyí tó fẹ́ padà tó fẹ́ bó lọ sí mọ̀ tí ó rí ọ̀fẹ́ lómi ọwọ́ àrí pé ah eléyìí tó ń burú ju èyí tí mo ṣe kíni èyí tí mo kọ̀ sílẹ̀ lọ ìgbà tó bá fẹ́ máa wá ìtọ́ kọ̀ sílẹ̀ lọ ẹlòmíì ti fẹ́ ọlọ́run ní wọ́n tẹ̀ sọ́mu khairun lakum ọlọ́run tẹ̀ bá ń gbà wẹ̀ òré wa ń bẹ̀ wọ́n tẹ̀ sọ́dọ̀kú khairun lakum ọlọ́run tẹ̀ bá ń sàrà òré wa ń bẹ̀ nínú àwọn mawáfẹ́ tí ọlọ́run bá aláàánú tó sọ fún wa pé èyí ká lè mójútó àárín yẹn orí bẹ́ẹ̀ o wọn náà ní al-islah as-sulhu bayna zawjayn ọlọ́run wà as-sulhu níbo ní kí máa lọ́wọ́ yìí á ṣàtúnṣe ni torí ọlọ́run bá ní ká máa ṣàtúnṣe lẹ́yìn bá ti ṣe ńtọ́lọ̀ ní ká ṣe ní èyí ó sòrìrì ìyàwó yẹn kò ní bàjẹ́ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ lónìí àṣẹ rẹ̀ ní fàtúnṣe. ayẹlẹ wọn sọtún nìsa aya one twenty eight ọlọ́run tó sọ nínú aya mi ọlọ́run tó fún wa ní ìgbésẹ̀ mi ẹ̀yin méjèèjì ẹ̀ wá pẹ̀lú ayé síkọ̀ rẹ̀ ẹ̀rí tó ṣe ọlọ́run ni wọ́n yìí ní khiftum shiqaqa baynihima ẹ̀yin méjèèjì tọ́jẹ́ pé ẹ̀ ọlọ́run bá ní tí ẹ̀yin tẹ́ jẹ́ ẹbí tẹ́ bá ti fura mọ̀ pé àwọ̀ ń bẹ láàrin àwọn obìnrin méjèèjì fabhatu hakama min alihi wa hakama min aliha ọlọ́run bá ní ẹ gbé ọ̀jọ̀gbọ́n dìde nínú fámìlì ọkọ ẹ gbé ọ̀jọ̀gbọ́n dìde nínú fámìlì ìyàwó hakama kìí ṣe ẹni tí ọmọ ẹjọ́ dá tí ọmọ ọ̀rọ̀ sọ tó ń orílẹ̀ rẹ̀ tó àwọn èèyàn tó nílà ká inú ni ẹ wá o káwọn bá tún da nǹkan rú ẹlòmíì wọn ni kó wá parí ìjà lónìí à ah, ní tó ṣe fún ọ ní ìjẹgbàlú ẹ̀ obìnrin olè bá mi dáwò ó ṣe tẹ ọpẹ́ lọ́dọ̀ tiẹ̀ kò lè lóṣù kan lọ́dọ̀ mi débi lọ ẹwọ ẹwọ ẹni tí wọ́n ní kọ́ wá ṣàtúnṣe ọlọ́run ní hákàmà àwọn èèyàn tó nílà ká inú ni ẹ wá nínú àwọn fámìlì ètò ìgbà kan lọ lè kó gbogbo àwọn fámìlì jọ ẹ wá ẹni tó ní wisdom tó nílà ká inú ọlọ́run ní ẹ pè é nílé ìyàwó nílé ọkọ ẹ̀yìn orí da ìṣúláha àwọn méjì lè ní wọ́n bá láníyàn dáadáa tí wọ́n fẹ́ ṣàtúnṣe lóòótọ́ tí wọ́n fẹ́ pọ̀n lẹ́yìn ọmọ wọn tó tọ́rọ̀ bá ti délẹ̀ kálukú ọmọ sáìdì ọmọ ẹ̀ kálukú ọmọ dúró lẹ́yìn fámìlì wọn ọlọ́run táwọn méjèèjì tó bá lá ní àtọ́ da ìwà fíkì lọ́hùn bẹ́ẹ̀ náà hùmá ọlọ́run Allah yóò wá torí àníyàn wọn tó da yẹn pé wọ́n fẹ́ ṣàtúnṣe yẹn ọlọ́run ó sì wá fi àwọn méjèèjì ṣe kòńgẹ́ wọn ó sì dá sí ọ̀rọ̀ náà yóò sì níyànjú. Suratu An-Nisa aya thirty five ọlọ́run ọba aláà ti ń sọ ọlọ́run ọba aláà ni tá ti ń gbọ́ tí ìjà ń ṣẹlẹ̀ nílé ọkọ ọmọ wa kí wọ́n ní ká ṣe wọ́n ní ká dèbè àtúnṣe gbogbo ilé ìtọ́lọ́wọ́n bá ń sọ yìí ọlọ́run pé ẹ dìde kẹ́lẹ́ tí wọ́n ká ọlọ́run ní ẹ dìde kẹ́lẹ́ ṣe kíní kẹ́lẹ́ ṣàtúnṣe àtúnṣe yìí ní ẹjẹ́ àmọ́ṣe o tá a bá ṣàtúnṣe wọ̀láyà ní túká jáhà rasulullah sallallahu alaihi fatima anabi njọ kan ọlọ́lẹ̀ kí fatima lọ́sàn gan lẹ́yìn gbàtàn kí sórí tán falamu yé dìde aliya ali nínú ilé ọwọ́ abéèrè ayinà fatima ọmọ ẹ̀gbọ́n bàbá ta lọ ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ Ali ajẹ́ pé o lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ àbí ṣe àmọ́ ilẹ̀ Yorùbá àtàwà tí àti ìgbọ́sìlámù yìí ariwo ló sọ ha ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ lọ́fẹ́ anábì ní ọmọ ẹ̀gbọ́n bàbá ẹ̀ ń kọ́ ìsọ fún Fatima daniel fàásì yẹn Ali Ali sì ní ọjọ́ ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì Fatima ń jẹ́ ọmọ akíní ọmọ ànábì ìmọ̀ ń ṣẹlẹ̀ ẹ̀bẹ̀ bá rọ́gbọ́n dá sínú fámìlì yìí ẹ̀mọ́jọ́ sún náà yọ parẹ́ ẹ̀mọ́jọ́ parẹ́ yóò yẹ tí wọn bá ní dáwà lálẹ́ sí lọ́rùn ṣàpé kí sọ̀rọ̀ yàn àmọ́ ọ̀dà ọ̀dà yẹ ọyẹ káṣe káṣe dáwọn yẹn mọ̀ pé súnà ee ọmọ ẹ̀gbọ́n bàbá yìí lóbìnrin ee ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa anábì ni ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ̀ ń kọ́ ẹ̀yìn Ali Fatima ní kánà bẹ́ẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ náwó ṣẹ́yì nǹkan kan bẹ tó dá ẹjọ́ lẹ̀ láàrin wa ṣẹ́yì kọ̀dá kọ̀ọ̀kan yẹn ó bu ọkọ̀ ẹ̀ láṣìírí lóbìnrin mi tó bá di pé wàhálà ṣẹlẹ̀ báyìí ẹjọ́ ṣẹlẹ̀ báyìí yóò wá tú àṣírí ọkọ ẹ̀ látòkè délẹ̀ táwọn yóò fi wá mọ̀ pé ha ṣé n tí máa ń ṣe nìyẹn ó ní kankan ṣẹlẹ̀ láàrin wa ní fákọ̀ dábàá ni ó wá bínú sí mi lọ́wọ́ jáde fàkọ́rajà walam yakul indi walam yakul indi walam yakul oorun ọ̀sán tó yẹ kó sùn nínú ilé kò sùn ó jáde fa akhbarahu insanu anna aliyan fil masjid raqid ànábì wa níbo lọ wá lọ ọlọ́run wa mọbi tó lọ ọlọ́run mọbi tó lọ òun náà ti ń sàn sàn rò látàdọ̀ pé bọ́lá wa lọ báyìí ọ̀rọ̀ kékeré náà lọ ṣẹlẹ̀ ọmọ ànábì ni wọ́n lọ́rọ̀ ṣẹlẹ̀ láàrin wọn àti àgbà sàábà nǹkan ọmọ ṣẹlẹ̀ nílé ní náà ẹ máa bóra yín láti rí ni ẹ sì máa parí ẹ̀ ọ̀sọ́gbọ́n tó fẹ́ dá sí ànábì lọ dáa jù àwọn ìyàwó rẹ̀ bínú sí olóṣì dáa jù kí ni ni déédéé sì ni àwọn <laughs> ọba mu yóò ànábì yẹn ṣèkà ànábì yẹn ṣàgùsì màásùmù ni àbá àwọn ìyàwó rẹ̀ lọ́sùnà bí màásùmá ẹ̀yọ́ máa yáàgì nínú ẹ̀sìn wa ànábì wa ń béèrè káàkiri ẹwà anádáadá anádáadá ànábì wa ń béèrè àwọn èèyàn pé ẹ̀ ríálì ẹ̀yìn náà ríálì tí ní tẹ́nì kan fi ń sọ fún ọ yí pé ọ wà ní mọ́ṣáláṣí mọ́ṣáláṣí mo rí tọ́ dájú kan sí níbo lọ́lọ́ jama ọ lọ mọ́ṣáláṣí ètò gbọ́gbálẹ̀ ọtí lọ nílé mutí pé kí tẹ́ǹsán yẹ kó fi ṣe kí ni ẹ̀ kó fi lọ gba mọ́ṣáláṣí lọ èèyàn ń ṣe wọ mọ́ṣáláṣí báyìí ó ṣe láka méjì lọ́ba sùn ọba sùn síbẹ̀ lọ́jà àwọn rasul anábì wà lọ́lẹ́ bá aná dáadáa bàbá dáadáa owó mọ̀tẹ́jà ẹ bàbá ìyàwó dáadáa ṣé bẹ́ẹ̀ ni wọ́n náà rí ìwọ bàbá ìyàwó àbọ̀sọ funfun ẹ̀yà máa kẹ́rù ẹ̀ máa kẹ́rù ẹ̀ bọ̀ kẹ́rù ẹ̀ bọ̀ máa kẹ́rù ẹ̀ bọ̀ tí wúyẹ ipa rẹ̀ ní kamọ́ o tó bá lọ́sẹ̀ méjì pẹ̀lú àwọn ọmọ ẹ̀ tó lọ́sẹ̀ mẹ́ta wọ́n mọ̀ kára àti jẹun wọn táwo àwọn ìyàwó ìṣe báyìí lé wa o ẹ̀yin ọtí jẹ gbogbo ẹ̀nà táwo nígbà padà yàwó ni àwa wá kan ṣe o ó bá ṣe ìfẹ́ yẹn máa fẹ́ lómi o ṣe ọkọ náà làwọn ìṣe láti rí ọkọ ọkọ wádà ẹgẹ bí ìgbàdé nǹkan náwó sí aṣẹ́wó tẹ̀yìn nípa ọmọ aṣẹ́wó ọkùnrin bá bí ọkọ èèyàn bẹ̀rẹ̀ ọ̀hún ni báwọn bí àwọn obìnrin náà ṣe pọ̀ àmọ́ àwọn ìyá ọmọ tó nǹkan anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi bá gba masalasi lọ fàjẹ́ ahu wa mutaja anabi rí ti ọwọ́ ọrọ̀gbọ̀kú ọrọ̀gbọ̀kú ẹni tó ọrọ̀gbọ̀kú ní masalasi inú rẹ̀ dùn wàláhì inú rẹ̀ dùn kò ní sákàtọ̀ rí dá òhù ee an ṣàkèṣe wọ́n ní ibi tó ọrọ̀gbọ̀kú dé ẹ̀rí ẹ̀fọ́ yẹn kọ́kọ́ sùn sí yẹpẹ ni nígbà tí ò gbá mọ́ ó tún tí ìbá ti ń banújẹ́ ìyẹn bá ti ń sùn ní ọmọ rọgbọ̀kú yóò tún dìde yóò tún jòkó padà ọwọ́ rọgbọ̀kú yẹn rìdá àtọ́tà àmọ́dàbúra ó ti bọ́ ní èjìká rẹ̀ wà sọ́ba òtòrọ́ yẹ̀pẹ̀ ó yí bẹ́ẹ̀ torí pé ibẹ̀ ló fi sùn yẹ̀pẹ̀ wà ń bẹ̀ báyìí nabi sallallahu alaihi wasallam báyìí nabi ṣe wọlé bẹ̀jẹ̀ àlọ́ rasul sallallahu alaihi musahu ani anabi wọlé báyìí anabi wọn bá gbọ́n yẹ̀pẹ̀ yẹn kú anabi ni kọ́m ayá dìde jòkólẹ̀ ya abaturọ́ kọ́ọ̀mù yá abaturọ̀ bàbá dáadáa bàbá ìyàwó dáadáa ó ní dìde lẹ̀ ànábì wa gbọ́n yẹpẹ́ ẹ bá gbọ́n yẹpẹ́ àwọn obìnrin orí bá wọn á máa ṣe sùúrù fún wọn ni ànábì wa sọ ní yá abaturọ̀ bàbá oníyẹpẹ́ ànábì tó bá sẹ́fẹ̀ kí ìbànújẹ́ kó lè ṣe kí ni kó lè lọ báni bí ti ń fọwọ́ fọwọ́ gbọ̀n ní rẹ̀ ń dùn pé Muhammad fọwọ́ gbọ̀n yẹpẹ̀ lébi káwọn ọkọ ọmọ rẹ̀ ń bínú wọ́n náà ń bínú ó lè kó lè ó pè ní ọmọ ìyá bá mi ní ibi tá a ti máa jẹ adìẹ mẹ́wọ̀n wọ́n ní wà tìyàwó rẹ̀ wọ́n lẹ ní àwọ̀ mọ́bọ̀ wá yá sọ̀rọ̀ ó pè ọkọ ọmọ rẹ̀ ọmọ rí ọkọ ọmọ rẹ̀ bí ọmọ rẹ̀ bọ́ọ̀ bá mójútó <laughs> ọmọ rẹ̀ padà di dálé mosú lásìkò tí obìnrin ti pọ́lẹ̀ rẹpẹtẹ yìí ọmọ ń bínú bàbá ìyàwó náà ń bínú <laughs> ọkàn dá wàhálà lẹ́sìn ní ìgbésí ayọ́mọ yìí àbí sọlọ lọ́wọ́ sọlọ ànábì wa sọ fún pé àwọn obìnrin máa ń máa ń ṣe nìyẹn àwọn àti sùúrù fún wọn ni ọyà ká lọlé wọn lọlé wọn lọlé parí ẹ ànábì ọyà wọn o ìgbé kí ló ṣe fún ọ ẹyà máa kẹrù bọ ẹ dákun torí tọlọ́wọ́n bá wa divorce yìí ṣe nǹkan dáadáa tí wọ́n padà débi àwọn àdánwò tí máa ń tẹ̀yìn ẹ wa kò sẹ́nìkan tí wọ́n tọrọ ẹ̀fọ́ bẹ̀ ẹ̀yọ́ Islam ká máa ṣàtúnṣe láàrin gbogbo àwọn tí wọ́n bá ń jà ó wà nínú ẹ̀sìn wa ká tó wá pé ọkọ àtìyàwó anabi wa muhammad sallam nabi ni ala ukhbirukum bi afdala min darajati siyami wa salati wa sadaqa anabi yà dín fún yín ní ro iṣẹ́ rẹ̀ kan tẹ̀yìn bá ṣe tọ́jẹ́ pé oníláàdá ju kéèyàn máa gbàwẹ̀ súnà lọ oníláàdá ju kéèyàn máa yan náfìlà lọ oníláàdá ju kéèyàn máa ṣe sàárà súnà lọ sàárà náfìlà oníláàdá jùlọ. kọlu bala àwọn sàábà ní ya Rasulullah wọ́n sẹ̀ sọ fún wa anabi ni sọlá òdà tìlbẹ́yìn òun náà ní kẹ́ máa ṣàtúnṣe àárín àwọn èèyàn méjì tí wọ́n ń jà fàyínà fasada dà tìlbẹ́yìn ní hiyal hàníkọ̀ọ́ torí kéèyàn máa bàárín àwọn èèyàn méjì jẹ́ tí wọ́n ń jà yẹn yìí máa ń pa iṣẹ́ eré èèyàn yìí máa ń pa ara ẹni bí ìgbà tí èèyàn bá fa irun kúrò lérí yìí máa ń fa iṣẹ́ eré èèyàn yóò fa kúrò nínú fáìlì ọkọ àtìyàwó ń jà ìwọ jọ rẹ ń bàárín kù ni pé ẹ yín o lérí ọ̀rọ̀ tí ó nítumọ̀ tó yẹ ń ṣẹlẹ̀ sí ìyá ọkọ ń ṣẹlẹ̀ sí bàbá ọkọ ń ṣẹlẹ̀ sáwọn fámìlì ìyàwó ń ṣẹlẹ̀ sáwọn fámìlì ọkọ ń ṣẹlẹ̀ sáwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó àwọn mahad àwọn àǹtí ẹ̀ anímọ̀ jẹ́ gbarú ẹ̀ nítòsí fẹ́ nìyẹn ó sì yẹ kó bá wọn parí ẹ̀ ká máa parí ìjà àwọn aráàlú gan ara ẹ̀sìn wa ni kódà ọ̀ràn yẹn ni ó tún lọ́lá ju àwọn iṣẹ́ náfìlà lọ ó dìde pọ̀ lọ́lẹ́sà tó láàrin ọkọ àtìyàwó ó ní ládàjú kọ́ ọmọ kídùn wa lọ ó ní ládàjú kọ́ ọmọ kakùrán lọ ó ní ládàjú kọ́ ọmọ ṣe náfìlà lọ لأن هذه نوافل أما الإصلاح واجب ọlọ́wọ́ bá ní ẹmọ ṣàtúnṣe láàrin ilẹ̀ dábàá wọn ṣàtúnṣe àwọn aráàlú àwọn tẹ́lẹ̀ ká mójú tó jù àwọn náà ní ọkọ àti ìyàwó ọkọ àti ìyàwó agbọ́dọ̀ máa ṣe àtúnṣe wọn torí pé bí ilé yẹn bá ti sán lẹ́yìn ìgbà tí ilé yẹn bá ti sán kí náà ṣẹlẹ̀ kí ilé ọ̀dà wo ló bá a ṣe jòkólẹ̀ yìí ilé ẹlòmíì ti sán ọlọ́wọ́n ọ wà lọ́lẹ́ ṣàtúnṣe ilé tó bá ti san kí là máa ń ṣe a máa pàṣẹ pàṣẹ pàṣẹ kọ́mọ́ bá ṣe kí ni kọ́mọ́ bá wo bí ìgbéyàwó rẹ̀ bá ti wó ẹlòmíà gbé ààrẹ tó ní pé ààrẹ yẹn ni wọ́n wà nù ẹ̀ títí tí ó fi bá kú ẹlòmíì inú rẹ̀ tó dùn mọ́ láyé ẹlòmíì kò tún rí àwọn ọmọ ẹ̀ mọ́ ìyàwó bá ti kọ́ ọmọ lọ ọ̀rọ̀ ọmọ mọ́ àdéhùn pọ̀ wọ́n mọ̀ ìyá ẹ̀sìn ọmọ ìyá ẹ̀sìn bẹ́ẹ̀ bá fẹ́ ra yín tẹ́lẹ̀ náà ẹ jẹ́ra yín ní gbèsè kẹ́ ẹ máa ṣe dáadáa síra yín lè kó wọ́tí ìsìlámìyà nítorí pé ìwọ́n kírun wọn náà kírun ọgbọ́lọ́gbọ́ wọn náà gbọ́lọ́gbọ́. ọlọ́run ní atọ́lákùn marratan fàyẹ̀mùsákùn bí ma'ruf aw tasri'u bí ihsan. ọlọ́run bá àlá ó ní ẹ̀ẹ́mẹ́jì náà lèyàn kọ́ ìyàwó téèyàn tún lè dá padà olè tó dá padà tí ọba ti parí ẹ̀dà ọlọ́wọ́ ni ẹ̀dà kọ́ dá padà àbí kó sékìní àwọn ọ̀hún bí ihsan àbí yọ̀ǹda rẹ̀ bí kọ́ máa bá tiẹ̀ lọ kọ́ kọ́ lẹ̀ àmọ́ kíni bí ihsan pẹ̀lú kíni pẹ̀lú dáadáa pẹ̀lú dáadáa o ó di ẹrù sinimátò ó kó àwọn bẹ́ẹ̀dì rẹ̀ ti ń lò gbogbo àwọn nítorí ọ̀rá fún àti tó nára fún rẹ̀ ọgbà kàdínàbà rẹ̀ ló yí owó lásìbẹ̀ ọlọ́wọ́n náà ó tẹ̀sí ní ó ọwọ́ abu àṣírí rẹ̀ ò ní túfẹ́ nìkan kí ni ìyàwó rẹ̀ sí bọ́lọ̀ ń ṣe fẹ́ ni ẹ̀já fi yókù lẹ̀ fọlọ́ bọ́lọ̀ ń ṣe ní ká ṣe ni o fún ìyàwó tá a fẹ́ kọ́ lẹ̀ tèyí tó wá wà nù ilé rẹ̀ kọ́ nígbà láàánú kọ́ ọmọ ṣe dáadáa sẹ́ni tó fẹ́ fi ilẹ̀ tẹ̀ nípàdé má èyí tó wà ní dájọ́ máa ayé bóò nínú ló ṣe dùn bóò bá ti ń bo obìnrin lówó ó fún lówó oúnjẹ ó fún lówó aṣọ ó fún ó tún fún lówó gbà tí ó béèrè pé kíni kóhun fi ṣe ó ní wọn kàn bùn wọn náà ó ní jọmọ rẹ nìyẹn wọn lẹni káàkiri lẹni ọjọ́ ọbẹ̀ tó dáa òní ṣèṣekúṣe fún ọ nígbà tó yà ń yóò tọ́jú ọmọ ẹ nígbà tí wọn náà dá sí àwọn ọmọ tí ó tí wọ́n tọ́jú wọ lọ́jọ́ alẹ́ yóò mójútó ẹ̀kọ́ wọn àwọn tí wọ́n padà ṣiṣẹ́ tí wọ́n máa fi bọ́ lọ́jọ́ alẹ́ kí èèmọ̀ tọ́jú ìyàwó èèyàn lè máa ń jèrè ẹ̀ láyé ń bí àtọ̀run bó bá tún kú yóò máa kọ́ àwọn ọmọ yẹn ní koran yóò máa kó wọn lọ tàfíìs yóò máa kó wọn lọ hálíkọ̀ àwọn ọmọ yẹn máa ṣàdúrà fún ní sàárè ọlá pé àárín wa tìyàwó rẹ dáńgbà tẹ wà láyé yóò mójútó àwọn ọmọ rẹ ọmọ wa gba àdúrà lẹ́nu àwọn ọmọ yẹn nígbà tí gbogbo ilé àti gbogbo owó tó ní òní wúlò fún wọn. ìmọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ mi ni wọ́n ti fẹ́rí jìmí wọ́n ní wàá dà bíṣì tìkì fáàrí wọ́lá díkà lẹ́ka àwọn ọmọ dáadáa tó filẹ̀ tí wọ́n kéwú tí wọ́n mọ Ọlọ́run àwọn ni wọ́n ń tọrọ àforíjì fún ọ àforíjì tí wọ́n ń tọrọ fún ọ ní ọjọ́ wọn náà má lọ́sọ̀ wá wà lè jẹ́nà èyàn ó jèrè ọmọ àtẹ̀yìn bá mójútó ya ọmọ. àgbà tó bá ti lé jáde ọwọ́ akọ ọmọ rẹ lọ àdúgbò tí wọ́n ti mú gbó àdúgbò النبي صلى الله عليه وسلم أرم الله على المرأة الطالبة للطلاق الجنة anabi ọsàlẹ yìí fún wa pé Ọlọ́run sọ fún un sẹẹrí alukurani àtàdísì Ọlọ́run ní darí méjèèjì òhìlẹ tìlànà àlèmọjì tata mẹmọnì lè àhàlẹ lẹhùn Allah Allah ní darí koran Allah ní darí hadísì táwọn ẹbí wa ti sọ fún kíní kan ṣẹlẹ̀ lọ́run Ọlọ́run ló ní kọ sọ o bọọlù wa nínú koran àwọn yàrá ìmẹ ni o tọwọ ti wà ní àdísì ìjọ ṣẹlẹ̀ nìyẹn o lè rí nǹkan ní wàdí ìsìnkọ ọmọ nínú koran ọgbà pé ọlọ́run náà ló ṣe kíni ló ní ká nábì ọ̀sọ́ fún wa ó kàn fi kan náà jìbìrì yìí wọ́n sọ kan fún ànábì fúnra rẹ̀ ọmọ yẹn ti kọ́ anil hawa nínú wa ilà wa yóò ha ànábì ní àwọn obìnrin kan bẹ tó wà díjọ́ àlùkè yàmà tabadide tabadide tí wọ́n ní ọyá ẹ máa wà náà lọ wọ́n ní ọlọ́run ni ẹ máa dá wọn padà ẹ máa sà wọn ẹ máa sà wọn ẹ máa sà wọn àwọn obìnrin ni wọ́n ń sà wọn ẹ máa sà wọn ẹ máa sà wọn wọ́n lọ́la wọn ní ìfẹ́ríjì wọn lé ní lérí ẹ̀ṣẹ̀ tí wọ́n dá láyé ẹni kan lọ lè jónáná tí wọ́n bá jóná dàsìkò tó wù mí ọlọ́run wọ́n ṣe wá wà lìjẹ́nà àwa béèrè pé àwọn olóbìnrin náà ànábì láwọn obìnrin tí wọ́n fọkọ́ lẹ̀ láì sí pé ọkọ ṣẹ̀ wọ́n láì sí pé ìtọ́lọ́run ní kí wọ́n torí ẹ̀ fọkọ́ lẹ̀ ni wọ́n torí ẹ̀ fi ọkọ lẹ̀ wọ́n jóná kan tó wọ àlìjẹ́nà àfitọ́lọ́run bá fi rí tí kò sí di pàtàkì kan tẹ́sìn fọwọ́ sí tí wọ́n fi torí ẹ̀ fi ọkọ lẹ̀ ọkàn jìnnà ni pé wọn fẹ́ mọ́ ó sì kẹrù ẹ̀ ó sì lọ ọ wá ju ọkàn yẹn sínú òkùnkùn ó jù sínú òkùnkùn ayé kò mọ̀ èyí tí ó ṣe mọ́ ìyá ẹgbẹ́ jàmọ̀dé kò le kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe fún ẹ bá ń bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ tí olóhùn ọ̀gbọ́ àwọn anìkan lọ́kọ́ ṣe ó ní ọkọ̀ òsè kankan pé òun kàn fíìlì pé òun fẹ́ lọ́kọ̀ mi inna lillahi wa inna anábìnrin ayé wọn mọ́ra àti sa'alati zawjaha talaq èyíkéyìí obìnrin tó bá lọ́wọ́jú ọkọ ẹ̀ wípé kọ̀mí ọ̀yá kọ̀mí mẹ́ngẹ́rì máa bá mẹ́ngẹ́rì máa bá nítorí wá ní kó torí ẹ̀kọ́ yẹn nǹkan kan tí ò nítumọ̀ ni ẹ̀sìn ọ̀fọwọ́ sí kìí ṣe nǹkan tá a lè torí ẹ̀kọ́ kọ́lẹ̀ lẹ́mùtára ara ẹ̀ àtàlìjánná ànábì ni kò ní gbóòórùn àlìjánná arábìnrin yẹn wọ́n kọ́kọ́ lọ lè wọ náná kan tó wọ àlìjánná tí wọ́n bá jẹ́ lẹ́bọ lọ́wọ́ tó wá jẹ́ ẹni tí ń sìn gbẹ́rẹ́ tí ń sóògùn ó tún jẹ́ ẹni tí ń bọ òṣàlú kò ní kò nínú ná mọ́ kí ló dé tó fi kò nínú ná torí pé ẹlẹ́bọ ni àmọ́ àwọn tí ì bá ṣẹlẹ́bọ tí wọ́n bá kọ́kọ́ lẹ̀ hmm, láì ṣe pé wọ́n fọkọ́ lẹ̀ nítorí ìdí pàtàkì tẹ́sí fọwọ́ sí torí ìdí pàtàkì náà ó lè pàtàkì lọ́dọ̀ tiẹ̀ àmọ́ kò pàtàkì nínú ẹ̀sìn wọ́n ní wọ́n wọ iná kan tó wà lìjánná tọ́lọ́wọ́n bá fèrè jì wọ́n amọ́dọ̀láhù bí wà àdùhìn náà gbogbo tọ́lọ́wọ́n bá aláàmú wa sọ yìí torí kí ni ká má bàa kọ́kọ́ lẹ̀ ká má bàa kọ̀yàwó lẹ̀ náà ọlọ́run bá protect marriage ọmọdútó pẹ̀lú àwọn àyà àtàdé sànẹ́bí muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá ní wallati takhafuna nuzuzahun gbogbo àwọn obìnrin tẹ́ bá ti rí pé wọ́n gbọ́rọ̀ mọ́ fa'izuhunna ọlọ́run ní fatalliquhunna ó ní fa'izuhunna ó ní ẹ̀ṣẹ̀ wáàsí fún wọn ẹ bá ọkàn wọn sọ̀rọ̀ torí ọkàn rẹ̀ lọ́dàrú ló fi fẹ́ gbígbésẹ̀ tó fẹ́ gbé yẹn kò sí ìkankan tó lè ran obìnrin lẹ́yìn nǹkan ọmọ ọmọ wá hálùkọ àwọn afẹ́sí ọ̀fẹ́ gbádùn ìyàwó rẹ̀ wá sí ọmọ gbọ́ sórí gbogbo àwọn eré fíìmù eré ìtàgé àwọn dírámà tí wọ́n ń wò yẹn òun ọ̀jẹ̀ kọ́kàn rẹ̀ ọmọ dúdú yóò máa wà kíwà àmọ́ ń lọ alikọ̀ ojoojúmọ́ ń gbọ́rọ̀ ọlọ́run ń gbọ́rọ̀ ọlọ́run obìnrin tó bá bèrè ọlọ́run náà là á sọ̀rọ̀ ọlọ́run fún un tẹ́bá ní tẹ́kìlá ya amátàlá umu Ibrahim bẹ̀rù ọlọ́run yóò sì máa gbọ̀n bí wọ́n ní kí n bẹ̀rù ọlọ́run nígbà tó lẹ́sìn ó ti nígbà tó mọ ọlọ́run ẹni tí ò mọ ọlọ́run tó fẹ́ ọwọ́ ni kò bẹ̀rù yóò níbo lọ́lọ́run bá náà wà yóò gbójú sókè yóò ní wọ́n mọ lọ́hùn ọ̀dà àwọn ọ̀bẹ̀rù ẹ̀ ṣe tó bá ṣe ọkàn ti dúdú nìyẹn ọlọ́run ní fáyẹ̀ ìrọ̀hún náà ẹ máa ṣe wá sí fún wọn tẹ bá ti pé ẹsẹ̀ wọn fẹ́ yẹ pé wọn fẹ́ gbọ́rọ̀ torí ọkàn la fẹ́ tún ṣe tọkàn bá sì ti dáa ẹni wọn máa sọ tó dáa ẹsẹ̀ wọn máa rìn lọ́bi tó dáa ìwà ó dáa àwọn ìyàwó wa ẹ má jẹ́ gbé wọn jìnnà sí wá sí ipá rẹ̀ ọ̀ka ipá ọ̀rọ̀ ọlọ́run lọ́ka gbó lówó lọ́wọ́ kò ní kóbìnrin ọmọ hàn lè mà owó nǹkan ní ọmọ fi dá ọ láàmú bọ́ọ̀ bá tó wá lówó orígun yìí yọ fọ jáde ní gbogbo aládùúgbò ọmọ rẹ pé wá wo oṣù kẹta tó ti fóun jẹ́lẹ̀ tí ó tó rẹ sí gbogbo ayé ọ̀rọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ní kàmá ṣe wá ní sáà yàtà àti fọ́ arọ́jà rahmatan tábàṣẹ ẹ̀kọ́ obìnrin ìfẹ́ ọmọ ọlọ́run jáde láti protect marriage yẹn bọ́yá àtúnṣe kò lè wà lọ́nà ní kòkòrò jáde lẹ́sẹ̀kẹsẹ̀ ipe mọ kọ ẹlẹ bó ṣe sọ yẹn ipe ọ̀sọ́ pẹ̀lú bínú o kẹsẹ̀ pé màtọ́ ń sọ ọ̀mọ́ tó ń ṣe o àǹtí tọ́lẹ̀t mọ kọ ẹlẹ ọlọ́ni ọkọ̀ ẹlẹ àbí òun àti gbọ́sẹ̀ tiẹ̀ tọ̀ yóò ṣe háyídọ̀ mẹ́ta nínú yàrá rẹ̀ nínú ilé rẹ̀ kó tó ṣe kéde kó máa lọ háyídọ̀ mẹ́ta tó bá jẹ́ ní ọmọ kékeré àbí ẹni tó jẹ́ pé kò ṣe háyídọ̀ mọ́ yóò lóṣù mélòó yóò lóṣù mẹ́ta nítorí kíni jama nítorí kẹ́ ẹ lè fàárín oṣù mẹ́ta yẹn yanjú ti ń bẹ ní àárín oṣù kínní lọ láti àwọn òpin ọmọ kò oṣù méjì wọn fẹ́ jáde nínú lẹ́yìn nìyẹn wọn fẹ́ da ọmọ yìí lẹ́nu yẹn àfáàná jí làárọ̀ òní káì tọ́ba lọ́nsìn tani ọmọ wẹ àwọn ọmọ yìí tọ́ba lọ tani ọmọ kọ́ ọmọ yìí lọ tàfíìsì tí ma lọ bíṣẹ́ tí ma jáde tí mo lọ travelling oyè tani ọmọ òdútà ọmọ yìí àmọ́ kọ́ wọn lọ lẹ́kejì àbí àbí kò lọ́dọ̀ àwọn màmá àwọn àwọn èsì àlùsùn náà ọlọ́run fi oṣù mẹ́ta yẹn ibi kí wọ́n fi reconcile láti ṣe kí láti ronú ọlọ́run ní wal mutallaqat ọlọ́run gbogbo àwọn obìnrin tí wọ́n bá kọ́ lẹ̀ yatarabbasna bi anfusihinna thalathata quru ọlọ́run bá ní wọ́n gbọ́dọ̀ ṣe ayédọ̀ mẹ́ta nílé ọkọ yẹn kan tó jáde ṣe rí láàrin wọn ayédọ̀ mẹ́ta yẹn ọkọ yẹn ó lè ṣe rọ́jà rọ́jà bil qawl aw kó ní ìyàlágbájá mo gbà ó padà mo gbà ó padà yẹn tọ̀láàkì tó wọ́n ti dọ́kọ̀ àtìyàwó padà náà ni àmọ́ tó bá fi lè parí ayédọ̀ mẹ́ta yẹn tárákùnrin ọ̀ sọ pé mo gbà ọ́ padà ó ti kó ìyàwó rẹ̀ ń parí ayédọ̀ lẹ̀ kẹta báyìí àwọn méjì ọgbọ́dọ̀ wà lórí alákàmọ́ nínú ṣẹ̀rẹ́ ọlọ́ watalliquhunna li'iddatihinna wa ahsul 'iddah àbí bẹ́ẹ̀ sì kọ́ nígbà tí ń ṣe ayédọ̀ mẹ́ta yìí lọ́wọ́ arákùnrin yẹn kò sọ pé òun gbà padà àmọ́ kàn yọ lọ́nu yàrá rẹ̀ ó sì bọ́ sábẹ́ aṣọ ìbora rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí bá aláṣepọ̀ tó wọ́n níta nìyẹn ọ̀nà èmi náà ni tẹ́bẹ́lẹ̀ ìfẹ́ mi má ó ní mo ti tún rò ní mo tún rò ní pé kí ìwọ̀ yọ wá bọ́mọ́ mi lọ́wọ́ ní mo ní ti wà á rírù rẹ̀ ọ̀la òsèlè má rírù rẹ̀ mọ́ ọ̀ wo mi fa òní rí sọmọ kó ti máa wá òun dídájì èyí tí sẹ́ńbọ̀ ṣe máa wá ti rárá tọ́ba ti ba aláṣepọ̀ kọ̀sọ́ àmọ́ àṣepọ̀ yẹn gángan ni túmọ̀ pé ó ti gbà padà àmọ́ kọ̀sọ́ pé òun fẹ́ padà kọ̀dẹ̀ ṣàṣepọ̀ ó fi wá parí ayédè mẹ́ta ń parí ayédè yẹn báyìí àmì èjì wọn ti di aláàtàṣẹ́ra wọn yóò máa lọ tọ́ba fẹ́ fẹ́ padà yóò ṣẹ̀tún lọ́ọ́ lè ṣe yogi rẹ̀ padà ní ilé wọn lẹ́ẹ̀kí níbẹ̀ wọ́n wà á ti kọ́ sínú ilé wọn pé tọ̀láàkì kan ti ṣẹlẹ̀ tó bá tún ṣẹlẹ̀ lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ yóò tún ṣe ayédọ̀ mẹ́ta tó bá tún dá padà pẹ̀lú ọ̀rọ̀ àbí pẹ̀lú kọ́ba aláṣepọ̀ yóò tún máa jẹ́ ìyàwó rẹ̀ ó di mélòó àtọ̀làkú márùtàn ọlọ́wọ́n bá ní ẹ̀ẹ́mẹ́jì yẹn náà la fún wọn ẹ̀ẹ́mẹ́jì yẹn òun náà la fún wọn tó bá yìí ṣẹlẹ̀ lẹ́lẹ́kẹta tí wọ́n sọ fún arábìnrin yẹn tó yìí ṣẹlẹ̀ lẹ́lẹ́kẹta tó tún sọ fún arábìnrin yẹn pé ìfẹ́ ọmọ ṣẹlẹ̀ lẹ́lẹ́kẹta yẹn tọ̀lákú báyìí ẹlẹ́kẹta yẹn tọ́ba ti parí rẹ rẹ̀ tọ́lá àwọn kan ní ó lè lọ́ọ́ lè ṣe wọn torí pé ẹ̀wọ̀n ò lè fẹ́ra wọn mọ́ táwọn pé wàá gbà láàyè ọ wá sí rẹ̀ ẹ̀ ń parí ẹ̀ báyìí ẹ̀ ń parí ẹ̀ ọ̀kọ́ láàrin ìgbà tí ń sáyé ó dìgbà tí ọkọ mi bá fẹ́ tọ́ bá wá sí ilẹ̀ lọ́sẹ̀ wá sí kíní lọ́sẹ̀ wá lọ́lẹ̀ fẹ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run tó ní ká máa lo ká máa ṣe ayédọ̀ mẹ́ta ká tó máa kẹ́rù lọ torí kíní torí kí kálíbà ṣàtúnṣe ká má bàa túká ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní wa bu'ulatuhunna ahaqqu bi raddihinna bi dhalik àwọn ọkọ wọn ni wọ́n lè dá wọn padà àwọn ọkọ wọn ni wọ́n lè ṣe kíní ni wọ́n lè dá wọn padà tó bá jẹ́ ní tí ò kò sì ṣe haidọ̀ táwọn máa ka láti kíní oṣù láka eh, fún oṣù mẹ́ta ìlàkà tó ti darúgbó ò ma àbọ̀ máa kékeré tá a ò sì bẹ̀rẹ̀ haidọ̀ oṣù mẹ́ta láka fún oṣù lọ. ẹ̀dà tí wọ́n se ṣe yẹn àwọn ni pé wa lọ sí ibòmíì nínú sírù tó wà ń bẹ̀ òun náà ni pé ká lè ṣàtúnṣe láàrin níṣì ń ṣẹlẹ̀ lóòótọ́ ọba ti kú bí ọ̀sẹ̀ kan báyìí ajé ayọ́lẹ̀ lè kanlẹ̀kùn Abu Ibrahim ẹ̀fẹ̀ríjì mi ẹ̀fẹ̀ríjì mi ọmọ pọ̀ sẹ̀ ọlọ́ọ̀ma ọ̀wá ọ̀fẹ́ lọ ní ọ̀dà ẹ̀fẹ̀ríjì mi fẹ́ lọ wọ́n ti parí ẹ̀ ẹ̀wà ní ọlọ́wọ́n ba lérí ìgbéyàwó àyà pọ̀ bẹ́ẹ̀ rẹpẹtẹ lẹ́yìn tó jẹ́ pé torí àsìkò yìí lè kà á mọ́ fọlọ́wọ́n bá aláàtà náà fífi ń pọ̀ wá sákìsì pé káṣàtúnṣe káṣàtúnṣe káṣàtúnṣe ṣẹ́ṣàtúnṣe abẹ́ẹ̀ ní ṣàtúnṣe bá a ṣe jòkó lẹ̀ yìí ọlọ́run ọmọ iná ti ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lábẹ́ aṣọ o ṣe ń ṣàtúnṣe abẹ́ ní ṣàtúnṣe ọlọ́run ọba ní kẹ́ ń ṣàtúnṣe ó ní wàsúlíhù káyèrè ọlọ́run ọba ní orí ń bẹ́ẹ̀ bí àtúnṣe ẹ̀ máa kórè mẹ́mẹ́ pẹ̀lú ní mo fẹ́ kà yìí àsáárù àṣeyìá ẹ wá rí àwọn aburú tí mo rí báyà ṣe wọn kó aṣọ lẹ́ẹ̀kan pé àdánwò ni divorce tọ̀láàkì ìfẹ́ ẹ kọ́kọ́ fẹ́ra yín lẹ̀ yẹn àdánwò kan nìyẹn

wọ́n jẹ́ mùsùlùmí òdodo wọ́n ní àwọn méjèèjì wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí bínú síra wọn wọ́n gbàgbé yimani ti ń bẹ láàrin àwọn méjèèjì yóò rí báyìí oye yóò pòṣe yóò rí báyìí inú lóru aláwọn fẹ́ rí mọ́ bí wọ́n sì fẹ́ ra wọn tẹ́lẹ̀ òkú wà ìsìlámíyà wà ìmàníyà wà wọ́n gbọ́dọ̀ mọ́ sí dáadáa síra wọn wọ́n ní ẹ kọ́kọ́ bà ìjọba yẹ́sìn jẹ́ nínú àwọn tó àdánwò tó kọ́kọ́ rélù yìí nìyẹn tẹ́rì pé ọkọ ọmọ sọ̀rọ̀ tẹ́rì pé káàkùn rántí pé mùsùlùmí níyàwó wọn máa yóò ní àà ah, nǹkan lo kìmáàrù nǹkan lo nìkọ́ọ̀bù ni àwọn aburú tí máa ń sẹ́nu lé ni yóò ta ìyàwó rẹ̀ lọ́pọ̀ nítorí kí wọ́n fẹ́ kọ́ lẹ̀ yóò tú àṣírí ọmọ ìyá rẹ̀ ìyàwó náà yóò sọ fáwọn aládùúgbò pé àà ah, mọ́tò tọ́ra owó èlé ni ẹ̀yin ọmọ owó èlé lè ra ilé tá a kọ́ yìí bó ṣe wà yìí oyé ń jalè lóru nígbà míì yóò jẹ́ àṣírí tójú òótọ́ nígbà míì yóò jẹ́ àràbù tọ́jú pé yóò daṣọ yẹn yóò wọ ọlọ́run yóò ṣe dédé ọrùn rẹ ẹnìkan lè bọ ọlọ́run àbọ̀ ọlọ́run tí wọ́n ní ha ẹgbẹ́ bẹ́ẹ̀ lórí sars anirọ́ ní pa èyí mélòó ní ọgbàgbọ́dọ̀ nígbà ẹ wọn ní ẹ má dáa lóhùn ìyàwó rẹ̀ máa ju lọ ìyàwó rẹ̀ máa ju wa lọ ò ní jẹ́ nìyí mọ́ládùúgbò látara pọ̀ kọ̀yàwó lẹ̀ yóò tú àṣírí rẹ̀ síta tó ló ti mọ̀ kóhun lọ ẹ̀ kóhun lọ ẹ̀ ó ní ẹ̀ eh, wọ́n kó nulẹ̀ yìí o àmọ́ wọ́n bá tiẹ̀ jẹ́ kó wọn tó ṣe kí ni ohun tó kú o inú àdáhùn tí máa ń ṣẹlẹ̀ nìyẹn lẹ́yìn náà tó yá àwòrán àwòrán wọn ni pé àwọn ọmọ wọn mọ̀ rárẹ̀ tó bá kọ́ ọmọ lọ ibi tí ń kọ́ ọmọ lọ yẹn bí wọ́n bá ṣe rí ń bẹ̀ làkọ́bí rẹ̀ rí ọmọ tó jẹ́ pé tó bá parí iṣẹ́ tó dàgbà tán tó pé ọmọ tíra tó wà nílé ọmọ yìí ni wọ́n máa kà á fún ọ lọ́jọ́ alẹ́ tójú rẹ̀ bá rí náà má dáadáa gbogbo àwọn ilé iṣẹ́ rẹ àwọn ọmọ tí wọ́n bọ mójútó tí wọ́n máa fún ọ lóúnjẹ jẹ àwọn ọmọ tí wọ́n wà á máa sàánú rẹ nínú yàrá tágbà bá dé ibi ìyàwó rẹ kọ́ ọmọ lọ bí wọ́n bá ṣe rí ń bẹ̀ lọ́mọ rẹ ó ṣe kí ni yóò rí èèyàn méjì nínú ọgọ́rùn-ún àbí mẹ́ta nínú ọgọ́rùn-ún làwọn ọmọ yẹn máa ń yà dáadáa èyí tó pọ̀ jù wọ́n yà yàkuyà èyàn ó bànújẹ́ wọ sáré kò sí ìbànújẹ́ tó tó kéèyàn ó máa rí ọmọ yẹn báyìí kéèyàn sì máa bànújẹ́ lára rẹ̀ dìfọ́sì máa ń fa o gbogbo àwọn máa ta àwọn máa ta tó wà ń ta yẹn ọ̀pọ̀ wọn ọ̀pọ̀ wọn àwọn ìyá wọn gbé wọn kalẹ̀ ń kékeré wọn ti lọ bàbá ti lọ bí iṣẹ́ àwọn máa wà lé tàbí ọmọ tó ọmọ jàmá ará àdúgbò ìyáwó làwọn lẹ́yìn náà sóò tẹ́rìbìyà bóòlù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí ọkọ àtìyàwó kan wọ́n bá ń parí ìjà wọ́n parí ẹ̀ wọ́n làwọn parí ẹ̀ wọ́n wá túká wọ́n túká nígbà wọn lọ bàbá yẹn kò rí àwọn ọmọ yẹn mọ́ ọwọ́ rẹ̀ bàbá yẹn láàrẹ̀ tó lágbára wọ́n wá pe ìyá àwọn ọmọ ẹ̀ wípé sọ fáwọn ọmọ ọkọ rẹ̀ àkọ́kọ́ wípé kí wọ́n wá mójútó bàbá wọn ó lọ́wọ́n ọmọ bíi tí wọ́n wà ó ní tó bá fẹ́ pè wọ́n wọ́n máa ń pe fóònù ni ẹnìkan náà wà gbé fún wọn kí obìnrin ọmọ àmọ́ abidjan mẹ́wàá sọ pọ́sibú jẹ̀mọ́ bàbá yẹn ti sàárẹ̀ títí tí bàbá yẹn fi kú àwọn jẹ̀mọ́ ni wọ́n gbé bàbá yẹn wọ́n mọ́ṣáláṣí tí wọ́n ń tọ́jú bàbá yẹn àwọn ọmọ yẹn ò fojú kan bàbá wọn tí bàbá wọn fi kú kọ́lá inú ta tó ń gbọ́ ni pé wọ́n nígbà tí wọ́n ń sọ fún bàbá yẹn pé àwọn ọmọ rẹ̀ ò sì yọjú sí ọ ó ní ìyá wọn ní ìyá wọn ní àtàwọn àti ìyá wọn ọmọ lórí burúkú ni wọn ẹ wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ gbẹ̀yìn fáwọn ọmọ ta ló kó bá wọn jẹ mọ́ ìyá wọn kí ló fà á divorce. obìnrin mi ọ dájú débi pé yóò sọ fún ọ pé wo àwọn ọmọ yẹn mẹ́rẹ̀ẹ̀rin màá kó lọ ó tún fojú kan wọn mọ́ yóò tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ ọ wà wọn káàkiri ọmọ wà wọn káàkiri mo mọ ẹnìkan tó dé pé ọkàn jí láàárọ̀ nìkan wà wọn ọmọ rẹ̀ káàkiri ní wọ́n rìn káàkiri kan rìn káàkiri dákùnrin bá ń alágbájá àwọn ọmọ kiri wọn ẹ dákùn torí tọ́lọ́wọ́n ọba àlá ẹ̀jẹ̀ àṣepẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú àwọn àdánwò tí máa ń báyàn téèyàn bá ṣe divorce especially obìnrin tahammulu al-mar'ati a'ba'a an-nafaqat 'alayha wa 'ala awladiha òun náà ní kí obìnrin kọlọ̀ lè wọ iṣẹ́ nítorí kó lè bá rówó láti fi tọ́jú ara rẹ̀ torí kò sọ́kọ mọ́ lẹ́yìn náà láti fi tọ́jú àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ tó kó lọ obìnrin tó bá kọ́ ọmọ lọ kọ́ mọ̀ pé bóun ṣe kúrò nílé arákùnrin yẹn òun lókùn tó wọn gbalé fúnra wọn òun lòun ọmọ ara ń jẹ sílé òun lòun sì máa sanwó skúù àwọn ọmọ òun lòun sì máa daṣọ sí wọn lọ́rùn tó bá ṣe rẹ̀ wọ́n òun lòun gbé wọn lọ sí ọsibítù tó wọlé wá tó tán òun lòun tó san mí owó ná òun lòun máa san owó àwọn ọ̀tán múná wá àwọn tán kólẹ̀ ládùúgbò òun lòun san táwọn ọmọ yẹn tí wọ́n bá wá síkì òun lòun gbé wọn lọ sí ọsibítù gbogbo àwọn ìnáwó tá a wù yìí tí ọkọ rẹ̀ máa ń gbé tẹ́lẹ̀ yìí ó ti dẹrù lọ́rùn rà ò dẹrù lọ́rùn àtọ́wọ́ rántí yìí nìkan ó jòkó lẹ́kọ̀ọ́ iṣẹ́ wo lo fẹ́ ṣe tó fi bí agogo bùkátà iṣẹ́ wo lo fẹ́ tara bọ̀ táwọn ọmọ yóò fi jáde yunifásitì ìwọ́n náà lọ́mọ tọ́ wọn pẹ̀lú bàbá ti da ọmọ lẹ̀ fún àwọn ọkùnrin nǹkan bẹ́ẹ̀ sìn wọn ò ní kàn ṣe àwọn gan tọrọ kọ́lọ̀ ń jí ọ sọ pé ò sí mọ́ nítorí tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ náà kò ní kàn ṣe tẹ́lẹ̀ náà yóò wá fi ọmọ yẹn lẹ̀ fún ọ kò ní ṣe kí ni kò ní bọ̀ dá sí mọ́ tọ́ bá pé ọlẹ́lágbájá ọ̀rẹ́ tàmàdò ẹ̀fọ́ wọn ránṣẹ́ yóò ní sí ìwọ̀n lòun lé ọ. obìnrin ọlẹ́ ni wọ́n wọn lágbára bóbìnrin bá ti fẹ́ wọ wàhálà wọn ni yọ kọ̀kọ́ lẹ̀ kọ́mọ̀ pé ìnáwó ó ti di ọ̀ràn òun tí ọba arábàáyọ yọ máa tọrọ báárà lọ́wọ́ àwọn èèyàn àwọn mẹ́wọ̀n fi ṣìnà lọ nígbà bí yọ máa dà wọn fámílì ẹ̀ láàmú àwọn ẹbí ẹ̀ yọ máa dà wọn láàmú kábùn lówó nígbà bí yọ máa lọ mọ́sálásí fún àwọn ọmọ mú sọ́dákà wá àti sàkà ọ̀rọ̀ rẹ̀ sun wọn mọ́sálásí torí pé ẹni tó yẹ kó máa náwó ó ti kú lábẹ́rẹ́ ó wá di wàhálà sí lọ́rùn òkúkú làwùlá wọn ní dìfọ́ọ̀sì máa ń fà tí bàbá tó máa ń ṣépèlé àwọn ọmọ yóò kórìíra àyà wọn yóò wá kórìíra àwọn ọmọ wọn nígbà míì ìyá náà yóò ṣépèlé bàbá yóò wá kórìíra ọkọ yóò kórìíra àwọn ọmọ rẹ̀ wípé àwọn ọmọ olórí burúkú yẹn náà ni látara bẹ́ẹ̀ wọ́n ní tó máa ń ṣẹlẹ̀ tọ́jú pé àwọn ọmọ yìí wọ́n máa wá ṣe bàbá wọn pẹ̀lú ọ̀rọ̀ tíjà wọn sọ pé bàbá yín ẹ má o ẹ má o ọ̀daràn ni o wọn sì ní dọ́dọ̀ ẹ àwọn ọmọ yóò padà wá sórí bó ìyá yín ẹ má dáadáa sí o bó ṣe wà yẹn kìí sóbìnrin dáadáa o ẹ má ti yín o olórí burúkú ni o wọn látara bẹ àwọn ọmọ yẹn wọn fèrè gbà yà wọn padà sórí bó torí pé ìyá ìjà tí ń bẹ láàrin bàbá àti ìyá kọ̀ọ̀kan ọmọ bàbá rẹ ò sí lọ́dọ̀ ìyá ìyá rẹ ò sí lọ́dọ̀ bàbá rẹ ìwọ ọmọ lọ́dọ̀ àwọn méjèèjì ọmọ rẹ sí dáadáa sí wọn kódà bí kìnnìkejì sọ pé mọ́ lọ́dọ̀ kejì sọmọ kí wọ́n ṣẹlẹ̀ sọ tó bá ti màkà ọmọ lọ́dọ̀ ya yín mọ́tẹ́ bí wọ́n wá sí nǹkan sóúnjẹ bí ìmọ̀ tó gbé fún yín èrò lásán sì ni o èrò lásán ni o ìgbé wọn ló sì ń lọ́dọ̀ bàbá yín mọ́ o mọ́ òsèré dáa fún ẹ mo pàṣẹ fún ọ̀tẹ́mi lọ́rùn ẹ̀yọ́ máa ya àwọn àdáwò tó wà ń bẹ nìyẹn jẹ̀má tá a kúrò sáwájì ha lè kẹfẹ́ ta wòlá àdìhà kí dìfọ́sí ẹni wọn kọlẹ̀ wọ́n wá jòkó lẹ̀ ọkùnrin ò sí mú lójú títì ọ̀sọ̀ fún àwọn àfa àwọn àfa wá àwọn èèyàn wípé ìyá alágbájá ìdífọ́sí ni ó ti lọ́mọ mẹ́fà ìwọ náà tó jòkó lẹ́yìn bí ẹ bá jẹ́ pé ọlọ́run bá kẹ́ èèyàn tán rẹ̀ so lè dárí sí jama ìdí ìṣẹ̀lẹ̀ ni ẹ̀ àfa ìfẹ́fẹ́ bọ́dà ìfẹ́fẹ́ ọdẹ wù ọyẹ́ àmọ́ bùkátà tí ń gbé bọ̀ yẹn ipa rẹ̀ ò sí kí ni ipa rẹ̀ ọ̀ka wọ́n lè wá wá ọkọ lọ́dún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún tí wọ́n ní lọ́kọ bí ọba máa yọ́ ṣìdán sí ara ó sì máa ní ọkọ ṣẹlẹ̀ ní méjèèjì obìnrin tí wọ́n bá lásìkò tẹ́lẹ̀ tí ọ̀rẹ́ ní ọba lásìkò mọ́ tí ọba máa yọ́ ṣìdán sí aburú ni ó aburú kejì ni pé ara ó máa ní tí ọba ṣe ṣìnà ọwọ́ di méjì àmọ́ ṣìnà burú ju eh, ẹlẹ́ẹ̀kejì lọ tára ní yọ pé ètò òun fọwọ́ fà ní síkíní ìyá rẹ̀ lòun jẹ kí ló tó jòkólẹ̀ kọ́ tọ́jú ọmọ nínú àdáwò tọ́wọ́ fi dán mọ́lẹ̀ ni pé ọ̀fẹ́ rí àwọn ọmọ rẹ bàbá wọn sọ pé ọgbọ́dọ̀ wá bí àwọn ìyàwó tó wà nílé wọ́n ní àwọn gbọ́dọ̀ rí ẹ wọ́n wá kọ́ ọkọ àwọn o nígbà míì àwọn obìnrin wọ́n wá pè ọ́ wípé ẹ Ibrahim ó ti síkè ó wọ́n máa gbowó lára <laughs> yóò máa owó gidi ṣé ò ní kólẹ̀ ìyá ló kórìíra ọ̀gbọ̀rọ̀ kórìíra ọmọ àtúndínpọ̀ àwọn ọmọ rẹ tí ó dogun rẹ lọ́jọ́ ọ̀la náà nìyẹn o lè bíbí tó dàgbà táwọn yẹn mọ̀ ọmọ á sẹ́ndì owó pẹ̀lú ìbànújẹ́ nígbà mi èmi náà ń bọ̀ wá gbọ́dọ̀ ń bọ̀ gbọ́dọ̀ mọ̀tọ́ wà <laughs> yọmọ anáwó ìbànújẹ́ obìnrin ọ̀fẹ́ rí ọmọ rẹ̀ tó wà nílé bàbá yìí yọmọ wa nàgà lọ́ọ̀kan ilé tó wà tí ń lọ tí ń bọ̀ ilé ọlá ilé ọlà tá a fi sí yọmọ wa máa nàgà wọ ọmọ ẹ̀ lọ́ọ̀kan yóò máa wá sọ fún àwọn aládùúgbò pé ẹni kọ́ pàdé mi ní ìdíkọ̀ pé mo fẹ́ rí Fatima kí n ṣe wojú ẹ̀ kí n wò bá láfíà rẹ̀ ṣe rí tó tó bẹ́ẹ̀ kó o tún sọ fún ọkọ rẹ tó wà nílé tọ̀sẹ̀ fẹ́ wípé ìwọ́lọ̀dọ̀ àwọn ọmọ rẹ o lè wo àwọn ọmọ rẹ nílé bàbá wọn wàhálà mi tún nìyẹn kọkùnrin ọkàn gbọ́ pé òun bá ọkọ rẹ àná sọ̀rọ̀ nítorí àwọn ọmọ tó soyún pọ̀ tó bàbá sì soyún pọ̀ lóòótọ́ lọ́la àwọn bùkátà kan tí ọmọ bíyá làwọn àfẹ́sì náà fi sọ pé ọgbọ́dọ̀ máa ń pe ọkọ àná ọ̀ọ́yà ó fún nọ́mbà àfà nínú àwọn àfà nínú àwọn stars aláṣẹ́tà àwọn àfà gbà nìyẹn àwọn ni wọ́n máa gbọ́ gbowó lọ́wọ́ ọkọ àná náà máa wá kó fún ọ kí ni wọ́n máa lọ lè pàdé tọkọ tè ní bá gbà pẹ́ pàdé wàhálà ńlá ni torí pé nígbà míì ìfẹ́ ìpìlẹ̀ máa tún padà ó sì gbọ́dọ̀ máa ń sọ̀rọ̀ ọkọ àná lọ́dọ̀ ọkọ tèmi tó bá ti mistake sọ̀rọ̀ tó kún bẹ́ẹ̀ náà tó tó kún bẹ́ẹ̀ ìpè áà ah, dáàdì àwọn kìíní à tọ́ba ara kìíní yẹn wálé wọ́n máa ń dáàdì báyìí lọ à ó ti débi tán lọ nìyẹn jọ́kọ̀ wọ́n pé ta ló ń sọ orin who are you um, talking about ọkọ rẹ̀ ànáàbí òun fi ń wọn ara wọn ó ti débi tán lọ yọ́kàn ká gidi bọ́ nínú àná ni pé ìfẹ́ yẹn tó kù ń bẹ́ẹ̀ àwọn ìfẹ́ yẹn tó kù ń bẹ́ẹ̀.

inú yóò máa bàjẹ́ ní gbogbo ìgbà tí ẹ bá wà nílé ayé lóògbà tí ọmọ bá ti dà yín pọ̀ tọmọ yẹn bá ń kó ma ọmọ yẹn òun náà bí máa ń kó ma ẹ jọ pàdé yóò wọlé ọ̀kan báyìí pé ah arábìnrin yìí ni arákùnrin yìí ni wọ́n kó lọ ojú síra wọn níjọ́ dùnú ọmọ yẹn bá ń sílé wọ́n pàdé tọmọ yẹn bá ń gba ṣàádà láwọn mọ̀dárísùn wọ́n pàdé ẹni tí ọkọ dáná wá òun wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ìyàwó náà dáná wá òun náà wà ní ẹgbẹ́ òsì wọ́n mọ̀ wúra ọlọ́ọ̀kan ìbànújẹ́ yẹn téye tẹ́ni gbà sọ wọ́n ní kọ́dà nígbà mi ọkọ ọmọ tó wá kọ́ ilé tó bá kọ́ ilé kalẹ̀ tán sẹ́yìn méjì rẹ̀ ti darúgbó yóò fi rẹ̀ sókè yóò fi yára sísàlẹ̀ ẹ máa jí ìrà yín báyìí pẹ̀lú ìbànújẹ́ èyí ni tí ayọ̀ bá ti lọ́kọ̀ mi ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kan tó tọ́lọ́wọ́n bá wa mọ́sàájá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín kọ́lé ọ̀rọ̀ yẹn fúyẹ́ àmọ́ àdáwò tó gbèrú kìí ṣe àdánwò kékeré lẹ́yìn náà fámìlì ìyàwó fámìlì ọkọ ẹ mà tuntun síra yín lójú èyí tẹ̀ ń kíra yín tẹ́lẹ̀ ní kíra yín mà torí tó yín pọ̀ òtítẹ́ kíní ó ti kú láàrin yín lẹ́yìn náà alimọ́lọ́dún nafsi èyí máa ní àrùn ẹ̀mí wọ̀lmọ́lọ́dún àwọ̀dùwì àrùn ẹ̀mí òun náà ni àrùn kéèyàn máa ronú tó bá ti ń ronú wọ́n máa ní fúnpá ẹni wọ́n kọ́ lẹ̀ lọ́kùnrin yóò ní fúnpá torí obìnrin ti ń dáná fún ó ti filẹ̀ obìnrin yẹn náà ó ní fúnpá torí ọkọ ti ń tọ́jú ẹ̀ ó ti filẹ̀ kọ̀dá àwọn ọmọ rẹ̀ kí ẹ má rọmọ lásán kódà kí kọjá pọ́ ọmọ kan òun náà ni ó sẹ́kù lọ́dọ̀ bàbá èyàn kó mẹ́jọ yòókù èyàn kó sọ́dọ̀ ẹ̀yọ́ kan yẹn èmi rẹ̀ ọmọ fàṣíbẹ̀ tí mo fẹ́ rí Fatima mo fẹ́ rí Ibrahim àwọn ní Ibrahim ò lè wọbẹ̀ ilé wọn wọ́n ti fi géètì síbẹ̀ wọ́n ti fàájá síbẹ̀ bàbá débẹ̀ wọ́n bu ọjẹ́ ọlọ́run fẹ́ rí Ibrahim ọdún kẹjọ ni àwọn ọmọ kan fẹ́ rí Ibrahim lógún mẹ́ ẹ̀sẹ̀ tó wá wọ́n ní máa ń fa ṣìnà fọ́kùn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin míì wọ́n bá ti kọ́lẹ̀ kò ní lè máa dádó mọ́ yóò máa ṣe ṣìnà ní tí ì ṣe tẹ́lẹ̀ yóò máa gbá àwọn ìyàwó yóò máa gbóbìnrin léṣeéṣì yóò máa gbé wọn yẹ̀wò wọ́n ní ń ṣe sábà fífọ́ náà kọ́ lọ́mọ́sẹ̀ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa wọ́n ní alikashu anil asrar mo ti sọ lẹ́ẹ̀kan ó náà ní ká máa tú àṣírí ara wa tọ́lọ́n bá ṣe kádàrá pé dìfọ́sì wà tọ́wọ́ á jẹ́ pé nítorí tẹ́sìn ní kẹ́ torí ẹ̀ ṣe lẹ́ torí ẹ̀ ṣe ẹ má tú àṣírí ara yín ẹran ti pọ̀ ọmọ yẹ́sìn ní ẹran ti pẹ́ ẹbí máa fúnra yín ẹran ti pẹ́ ẹsẹ̀ ti fẹnu kóra yín lẹ́nu rí ẹran ti pẹ́ ti súnmọ́ra yín rí ẹran ti pẹ́ ti ṣọ́ra yín lórí rí ẹran ti pẹ́ ti lòfẹ́ rí ẹran ti pọ̀ ọmọ yá yín ní Islam má tú àṣírí ẹni tó fẹ́ kó lọ́dọ̀ rẹ̀ má tẹ̀ tú àṣírí ìyàwó tó fẹ́ filẹ̀ nítorí tọ́lọ̀ ẹ̀yọ́ ní trillion oye, wọ́n ní ẹni ṣe kíni ẹni jogun ara yín owó òkè owó lẹ̀ báyìí tí wọ́n ti kọ́ lẹ̀ ò ní ò ní kankan tó fẹ́ ṣe kíni tó fẹ́ jogun nínú dúkìá arákùnrin yẹn ẹ̀yọ́ màá yára mi nínú ẹ̀sìn wa arábìnrin ò ní jogun arákùnrin yẹn arákùnrin náà ò ní jogun arábìnrin bọ̀tà àwọn ọmọ wọn wọ́n jogun àwọn òbí wọn obìnrin ó ṣe wọ́n fi lé kó lé ọlá wọ́n lé kó nílé ọlá ọ̀padà wá kó nílé ọlá jama kí ni ó ṣẹlẹ̀ jama gbogbo ọlá àtọ́là tó ṣe wàhálà fún wọn ní yóò ṣòfò rẹ̀ wọn ò ní fún pín ẹyọ kan táwọn ọmọ rẹ̀ bá jogún lé wọn lè bùn bẹ̀ gbogbo wàhálà tó ń jọ ṣe yẹ wọn ní yóò filẹ̀ torí ìbínú wọn kí ló ní kí ló ní ìgbà tó wá bọ́ sí gbòdò dán lọ́wọ́ rí pé ó ní nǹkan nǹkan tó wá nìyẹn ó ti bọ́ fún àtibábò tọ́lá èèyàn màyà mi àwọn sábàbí tí tọ́láàkì fi máa ń ṣẹlẹ̀ a ti sọ pàtàkì tọ́láàkì a sọ pàtàkì kámọ̀ ṣàtúnṣe àwa sọ àwọn àdánwò tí máa bá àyàn téèyàn bá ń ṣe kí ni téèyàn bá ṣe tọ́láàkì kí ni àwọn nǹkan téèyàn máa ń ṣe tí máa ń padà á di tí máa ń líìdì sí tọ́láàkì tí máa ń padà á fa tọ́láàkì alákọ̀ọ́kọ́ sóòlù ikhtiyar òun náà ni kò ṣèyàwó fẹ́ ọ̀fẹ́ lẹ́sìn ànábì ní fásitì bá ti bì ànábì ní ẹlẹ́sìn o ọmọ tí ń jayé ọmọ jayé ẹ padà fẹ́ra yín lẹ̀ ẹwà nìkan lówó ọ̀wẹ̀ sí ẹwà padà lọ tẹwà bá ti lọ báyìí náà ní fi ọmọ dínkù ẹ padà fẹ́ra yín lẹ̀ ìdá àtàkùn máa tọ̀rọ̀ dọ́nà dínà wọ̀ kólùkà ó fẹsẹ̀ wíjú anábíwá Muhammad sọ́sẹ́lá wọ́n ní ọkùnrin tó bá wá bẹ́yìn bàbá kó ń fẹ́ fẹ́ ọmọ yín tó bá ti lẹ́sìn tó níwà ẹ fọmọ fún o ìwà àtẹ̀sìn ni ẹ wo ẹ má wo mọ́tò tó sì ní agbára láti fi fẹ́yàwó àmọ́ pé ibo ní ti ń ṣiṣẹ́ la fẹ́ mà wọ́n wà béèrè ibo ní ti ń ṣiṣẹ́ ẹ dákun kí ni sàtífíkèjì tó ṣe tọ́ka nìyẹn ìwà àtẹ̀sán wọn ní kẹwò àlẹ́bìn tẹ́ ẹ̀ bá ti wo méjèèjì fìtínà lẹ́ẹ̀padà máa rí lérí ilẹ̀ ala fìtínà ẹni tó láti ẹlẹ́sìn ọ̀fẹ́ o lẹ́yìn náà adam mahabba bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ jẹ́ kọ́ wá fẹ́ tó wù ọ́ wá pé yẹn dúdú lọ́ba fẹ́ fẹ́ kálukú wá ti dògó lẹ́yìn àti máa ń ta fẹ́fẹ́ ó ti nítorí fẹ́fẹ́ tó wù ọ́ yẹ òun náà ní kò fẹ́ nítorí tó bá fẹ́ tó bá padà fẹ́ pé ẹni mọ́lẹ́jì ẹ̀ ẹni mọ́lẹ́jì ẹ̀ ẹ ẹnìkan lè bá anábì ọlọ́run rí ìyàwó kan anábì ní sọ tiwọ́ ọlọ́run tiwọ́ anábì lọ́lẹ̀ wò kó rí gbówó kò tó ṣe kíní kò tó fẹ́ lẹ́yìn náà ayé fìtìpátìpá mú ọmọ ipe ọgbọ́dọ̀ fẹ́ lágbájá èmi bàbá rẹ̀ ní sọ̀rọ̀ ó ní kò wù ú ṣé bí mùsùlùmí ni wọ́ bàbá ìyá yarí ó ní ọgbọ́dọ̀ fẹ́ ni tó mú wáyé ẹni tẹ́mi fẹ́ ni ọ̀fẹ́ ah! wọ́n ní tẹ́bá ti fi wọ́n fún àwọn tó láti kíkọ́ padà sẹ́lẹ̀ ẹ̀hún ìdìfọ́sùn náà padà sẹ́lẹ̀ àbíká máa fi oògùn fẹ́ obìnrin àbíká máa fi oògùn fẹ́ ọkùnrin ìyá ológun bàbá ológun ìbọ́dà ológun afá ológun àti wàhálà wọ́n ṣe han orúkọ ọmọ sínú fọ́tò wọ́n han orúkọ arákùnrin náà síbẹ̀ wọ́n lẹ̀ papọ̀ wọ́n wé wọ́n lè ju sínú àrò bí ṣe ń gbóná lálá nífẹ̀ẹ́ yẹn ń gbóná wọ́n padà wá fẹ́ra wọn nígbà àlìjẹ̀nu bá parí iṣẹ́ kí ní ọ̀sẹ̀ lè jẹ́ mọ́ divorce adamu lè kọ́dọ̀ àtìlímàlíyà kọ́kọ́ ọmọ tẹ̀ra bọ́sẹ́ olówó lọ́wọ́ ọlọ́fẹ́ fẹ́ yọ padà fiọ́lẹ̀ wọ́n ní sọ́tà àmì kùnlẹ̀ bá a tọ́lẹ̀ yẹ tẹ̀sán wọ̀d ànábì ní ẹlẹ́ rí pé ní agbára tẹ́fì bá wọn lásìkò kẹ́ẹ̀sì rí pé ní agbára ní tẹ́fì fún oúnjẹ oúnjẹ náà ni wọ́n darí aláàmú oúnjẹ kí ni mo pè oúnjẹ àti ilé àtàsọ tí pàrẹ̀ bá ká kèsì fún ìgbà tọba wa kọ́lé tọba wa ní kí o jẹra mọ́tò ń o lè fún lóúnjẹ o lè ba lásìkò o lè raṣọ mélòó fún tí wọ́n máa lọ lọ́lẹ́fẹ́yàwó anamẹ́ni tí ó bá ti lágbára kọ́ máa gbàwẹ̀ kọ́ máa fẹ́ yàwó torí pé obìnrin ò ní dúó Muawiya ló ń iná àwọn Fatima sahabiyati ni ó Ànábì ní fa inna Muawiya lásọ àlùkù ó rí Muawiya kò sówó lọ́wọ́ ẹ̀rọ kò lè gbẹ́rù rẹ̀ o kọ́mọ́ bá dìfọ́sì kọ́mọ́ bá bọ́sì dìfọ́sì Ànábì ní ó lè fẹ́ Muawiya Muawiya padà o àmọ́ Ànábì ò fi pé yá padà dá fún ká Ànábì ọmọ àfi yẹ ọmọ àfi sọ pé ẹ lò lè fẹ́ ọ ti níṣẹ́ lọ́wọ́ kó tó dẹnu torí ń jí láàárọ̀ báyìí owó ní ọmọ sí kíni jọmọ béèrè káà yóò béèrè lórun ẹ̀ka sí bàtà báyìí ẹ̀ka àárọ̀ bó làlàáfíà yín kílókù tó béèrè jama owó owó làwọn ń jẹ bọ́ọ̀ bá ti ní owó ó ti àbọ̀ yahun olówó àmọ́ yahun ìyàwó rẹ̀ padà sọ̀rọ̀ pé ọkọ lè fẹ́ ìyàwó méjì ó lè fẹ́ mẹ́ta ó lè fẹ́ mẹ́rin tí pápá ti ṣe kíni tó bá ti ka kì í ṣẹ̀ṣẹ̀ ẹ̀sìn ni ọlọ́run sọ̀rọ̀ Kùránì fáńkì wọn máa tọ́ balẹ̀ kùnmí nínú sáyé mẹ́tìnà wọ́n tó láta wọ́rùbá àmọ́ obìnrin ò gbọ́dọ̀ lọ́kọ méjì sọ wá rí wọ́tọ́ ọjọ́ ọkọ tó fẹ́ fẹ́ ìyàwó fẹ́ pápápá wọ́n máa bóbìnrin sọ̀rọ̀ wípé ẹ fẹ́ ra yín lóṣù mẹ́rin lóṣù mẹ́fà lọ́dún kan ìyàwó ilé rẹ̀ yọ padà kọ ilé o torí yóò rò pé òṣèṣì náà ni tó bá ti rí obìnrin lọ́lé wọn pápápá sọ fún sọ fún kọ́ fẹ́fẹ́ yàwó mọ́jẹ́rú ọba ọ kọ́ fẹ́fẹ́ kejì ọfẹ́ kẹta ọfẹ́ kẹrin típa bá ti ṣe kíni típa bá ti ká àwọn típa bá ká òun náà tún lídì sí divorce típa bá ti ká divorce lóko èyí tó dé mi yóò ní wọ́n rò kọ́dá fún mi wọ́n mọ̀ pé o sí kankan lọ́wọ́ ẹ̀ lọ́sà lọ àbí kí ìyàwó tó wà ní ọ̀sà lọ kó fi ọlẹ̀ wípé èmi àti ẹ̀ náà lájọ ń ki búrẹ́dì bọnú omi tá a sì máa bá a ṣe jọ ń yí máa tẹ́nìkan ò sì gbọ́ wọ́n lọ́mọ kọ́ lágbára ìgbà tó o bá ti ń ṣe sáníyà àtọ̀ lágbára èyàn yọ padà di pé ẹnìkan lọ bí ìyàwó tuntun ọba lọ ìyàwó tó wà ní oṣù kínní lọ lọ àfi tí máa ń wo tàwọn ọmọ ìlú nítorí pé tọ́ba ti lóúnjẹ gbé ilẹ̀ máa nínú ilé ṣẹ̀rí àní kóbìnrin oṣù kínní kọ́ máa lọ nígbàdà wá kà yẹn ṣìnà ọlọ́ni wàlámù tẹ́kẹ̀dá ti àkàdá ni ẹ má ní àwọn obìnrin tẹ́ mú lọ́rẹ́ kọ̀rọ̀ káyé yọ́n má bàjẹ́ wọlé mo tẹ́ fi àkàdà ẹ gbọ́dọ̀ ní àwọn ọ̀rẹ́ ọkùnrin tẹ́ máa sọ̀rọ̀ ẹni kọ̀kọ̀ tí ò sí igi láàrin ẹsẹ̀ ni nínú ẹ̀sìn wa eléyìí máa ń fa divorce tí ọkọ rẹ bá ti rí mẹ́sẹ̀gì ọkùnrin míì lórí fóònù rẹ o ti ń kanlẹ̀kùn divorce o ti ṣe tọ́lá tẹ̀dọ̀ mọ́lẹ̀ tọ́lọ́wọ́n fọ́ ọ̀fẹ́ mọ́ ó kú lábẹ́rẹ́ ni kò tó dẹ́lómi lòun mi sọ̀rẹ́ obìnrin tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ yọ padà fọkọ́ lẹ̀ lẹ́yìn náà kí ọ̀dà okìwú ọkàwé ọyàn àfáàní bàbá ẹ̀ kọjá ànábì bàbá ẹ̀ Fatima lásán yìí ọmọ ànábì wa Muhammad tó ìyàwó kiri ìyàwó Ali ọha kùránì ọha súnà ń bojú ń bora ń lóru èyí ò ní tùmọ̀ pé ọwọ́ pé pérépéré ò kò pé o dáadáa ara rẹ̀ yọ pọ̀ ju lọ ní ọ pé látara kí ni kólekọ́tì iná lùmọ̀rẹ́ àti àkólekọ́tì mi dìlà àdáwọn látara ẹ̀fọ́ta àhàtọ́wọ́ nínú ìgbẹ̀yìn àdìsí àdẹ́mi nífa iná ìdáhàbì tètè kí mo ha kẹsàrì ta ha wọ́n mọ̀ gbádùn ẹ̀ pẹ̀lú ibi tọ́wọ́ sí yẹn àlébù ara rẹ̀ yẹn wọ́n mọ̀ gbádùn ẹ̀ àlébù tó bá ní ọ̀fẹ́ tọ́ ọ̀fẹ́ kọ́ tọ́ kọ́mọ̀síbì kan tí ó wọ lára rẹ̀ wọ̀kẹ́sùrọ̀ àtọ̀ lákùnwá nígbà bá sì ti kan tó bá ti ní ìyàwó rẹ̀ gbọ́dọ̀ perfect gbogbo kan ló gbọ́dọ̀ máa ṣe ọgbọ́dọ̀ mọ̀rún sùn ọgbọ́dọ̀ mọ̀dáńdá ọgbọ́dọ̀ mọ ẹ̀rínrín kọ́dà bó ṣe wáyé oyè gbogbo kan ló gbọ́dọ̀ ní yóò níbi tí ó kù sí o ọmọ ibì kan gbé kan ní o ló fi wàlìjá náà ló fi jèrè ọmọ kò sí obìnrin tó pé bí wọn náà ṣe pé wọn lọ wọn fà lẹ́mọ̀ gbàgbé tó ọmọ pé ẹ̀sẹ̀ lẹ́yìn tó ṣe yọ̀ dáa ọ lọ agídí ọkùnrin ìgbésí ni mo ṣe ó sì mọ́nú rẹ pé ah, ìkàlọ́sẹ̀ kí ni ìkàlọ́sẹ̀ àbí nígbà míì àdámọ́jọ́ náà bẹ̀rẹ̀ ọ̀n lérí rẹ̀ tí ò tí kú lára rẹ̀ ọwọ́ ni kí ni mo wá ṣe sẹ́yìn náà máa ń tẹ́sí ọ̀dà àmọ́ bínú ọlọ́run tún wá ṣe wọ́n náà mọ̀ kọ́ ọ̀dá tá ànábì ní láyé forúkú múmínú múmínà ànábì lónìí gbàgbọ́ òdodo tòótọ́ tẹ́bájá lùsùn náà tòótọ́ ànábì ní ìgbọ́dọ̀ máa bínú sáwọn ìyàwó yín ní kẹrí hamini ha kólíkọ́ tẹ́báṣẹ́ kórìíra àwọn àwàkà lára wọn lóde hamini ha áàkà ẹ máa wò yí tó ṣe tó dáa tínú yín máa ń dùn ẹ máa fi pàyí tí ọ̀dà yẹn lẹ́lẹ́mìí yín àwọn tá ànábì ń kọ́kọ́ ń bá sọ̀rọ̀ yìí kó tó kà wá àwọn ataharu nasi kuluba àwọn sahaba anabi sọ fún àwọn sahaba pé àwọn ìyàwó tó wà nílé wọn ní pé o ẹ máa fi kan sí kíni ẹ máa fi kan gbé kan ọwọ́ afẹ́ ẹlẹ́ha ọ̀fẹ́ ẹni tí wọ́n fáwọn obìnrin ní kọ́ àwọn yẹn tàbí fẹ́sẹ̀ kura ọwọ́ ni wọ́n láì àwọn ìgbọ́rọ̀ wọn ò lè gbọ́ tán ọba sọ mẹ́fà tó bá gbọ́ mẹ́rin máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wọn náà fi méjì yókù máa fi ṣe kíni máa fi ṣe sùúrù èyí ni lẹ́ẹ̀fì ní kọ́ra yín lẹ̀ èyàn máa yá mi nínú ẹ̀sìn wa tààdúdú sọjá àti mo ti sọ lẹ́ẹ̀kan afẹ́fẹ́ yàwó léyàwó ní máa ń fa tọ́láàkì nígbà míì oye ìyàwó tó wà nílé anítọ́ wá ti fẹ́ ẹlòmíì àmúgọ́yìn èmi sì ń lọ ó mọ̀ wá nu kùrán ó ní fi kùrán lẹ̀ fi kùrán lẹ̀ àdìsí ànábì súnà ànábì mọ̀ ni ọlọ́mọ ìyá àníkò bí mi láàbù èmi ń lọ yóò sì lọ lóòótọ́ ọkọ yìí sì lágbára láti fún lóúnjẹ àti àtẹni tí ń bọ̀ ó nílé àmọ́ lé òun lọ irú obìnrin yẹn kí wọ́n ní ọ̀sẹ̀ lẹ́sìn jáde kíámà wọ́n ní yọ ọkọ̀ wọ nẹ́nẹ́ kó tó wọ àlìjáná ọkùnrin tí ò ṣe déédé láàrin àwọn ìyàwó méjì kí ló ṣẹlẹ̀ òun náà máa ń fa divorce yọ padà ṣẹlẹ̀ tọkàn padà lọ nígbà tó bá ti ṣe déédé láàrin wọn nínú àwọn kan tí máa ń fa divorce òun náà ni pé kí obìnrin ó máa sọ fún ọkọ rẹ̀ pé tó bá kọ lágbájálẹ̀ èmi ò ní wọlé àbí tó bá kọ ẹni tí ń bọ̀ yẹn ẹni tó fẹ́ yẹn tó bá kọ́lẹ̀ èmi tí mo jẹ́ ìyàwó rẹ̀ ń jáde ah yóò sì jáde lóòótọ́ nítorí kí ni aburú lélẹ́yìn anabi sọ̀rọ̀ sálà ní látà sálù mọ̀rẹ́ àtúntò tàlákà ọ̀kùtì ha anabi lóbìnrin kan ò gbọ́dọ̀ máa sọ fọ́kọ rẹ̀ pé kọ́kọ́ ìyàwó kejì lẹ̀ lè tẹ́sítẹ̀ fòdóga sọ àpátáha kó lè bá àgbá gbogbo dúkìá rẹ̀ àtàyè rẹ̀ mọ́tì ẹ̀ tọ́ba ti lọ tán yóò máa gbàlejò sí yàrá ìyàwó tó lọ yóò máa lọ lè dáná àárọ̀ ní kíchìnì rẹ̀ yóò máa dáná alẹ́ níbi títí ẹ̀ ọjọ́ méjì tọkọ ọmọ lò tẹ́lẹ̀ yóò di ti òun nìkan ànábì ní plan rẹ̀ nìyẹn ànábì ní kọ̀tọ́ bẹ́ẹ̀ ayé nàlẹ́ mùsùlùmá ta ó kò pè mùsùlùmá ànábì ní ṣe àwọn méjèèjì ọmọ pọ̀ mọ̀ ìyá ìsìlámù làwọn àlejò ọkọ rẹ̀ àlejò ọkọ rẹ̀ òun náà ni ọgbọ́dọ̀ mọ́ sí dáadáa sí ìsí dáadáa sí ìyàwó tó dé òun náà ni kò sí dáadáa sọkọ rẹ̀ torí pé tọ́ba sí dáadáa sí inú ọkọ rẹ̀ mọ̀ bàjẹ́ sínú ọkọ rẹ̀ bá ń bàjẹ́ tọ́ba kú òkú rẹ̀ lẹ́yìn náà ìyàwó tó dé náà ọmọ ṣe dára sí àwọn ìyàwó tó wà nílé nítorí pé àwọn yẹn ni wọ́n tọ́jú ọkọ rẹ̀ kóhun tó ṣe kí ni kóhun tó dé kélébé ìwọ náà wọ́n sọ pé ó ti kàwé wípé àbú eh, brọ́dà ẹ̀fẹ́fẹ́ mi ẹ lé àwọn méjì tó kù kú nínú ilé o aláìníla àkáyé náà yóò sì wá dọ́gbádọ́gbọ́n yóò sì lé wọn lóòótọ́ òun náà sí yọ́ bọ́lọ́n dáadáa yóò sunkún kí ọkùnrin ọmọ gbé ara sá fún ìyàwó ẹ̀ ọmọ bá ìyàwó rẹ̀ lásìkò oṣù kan oṣù méjì oṣù mẹ́ta ọdún kan ọlọ́dún kan wájà hàn ẹ máa gbogbo kú gbogbooro ọba ìyàwó rẹ̀ lásìkò talọ́wọ́ fẹ́ kọ́ ọmọ bá ṣe é yọ padà fi ọlẹ̀ àbí wo obìnrin náà ọ̀ ń sọ fún ọkọ rẹ pé ìwọ ọ̀ráyè ẹ̀yìn ìwọ ti ẹ̀ kò wù ọ́ mọ́ ẹni tí ọba ti wù ọ́ tí wọ́n fẹ́ lómi ó ní wọ́n ní fẹ́ ó ní àmọ́ nínú ẹ̀yìn já fẹ́ ní tàdà òní nì onírọ̀ o wọ́n ní bọ́kọ̀ bá ti rí ibi tí ó wọ̀ mọ́ yóò wá mi o ìwọ lọ́ọ̀yà sékiri lọ́ọ̀yà kó nu ilé èèyàn máa yá wa wọ́n ní ọkọ máa ń kọ̀ yán lẹ́ o nítorí pé kọ̀tẹ́ lọ́rùn lérí bẹ́ẹ̀dì lọ́kàn wá àwọn ẹjọ́ kan ṣe lẹ́sẹ̀ nítorí ẹ̀kọ́ gangan òun náà nìyẹn ó sì lẹ́tọ̀ọ́ sí lóòótọ́ tóbi ní bá ti lóun ọgbà máa wọ́n ní ẹ̀yọ̀ ńlẹ̀ yóò sọ ọdún oníṣìnà ni àbíkọ́ ọmọ fara níyọ́ kọ́ padà dìdàkudà tó padà wọn máa lọ lè ṣe sìnà káàkiri wọ́n jọ sọ́dọ̀ lórí burúkú yọ̀dẹ́ ẹ̀ àlìkìyàbù tọ́wìlì kéèyàn máa pẹ́ kéèyàn máa travel ó wà ní France paul America ẹ̀yìn ọdún méjì ọdún mẹ́ta ọdún méje ọdún mẹ́wàá wọ́n ní wọ́n padà fẹ́ra wọn lẹ̀ nínú sẹ̀rí àgbìn abárábá tí ní kíní kejì wọ́n ní ká yọ̀ǹda ara wọn kìtì pé wọn láwọn fẹ́ra wọn tó lóṣù mẹ́rin tó péré péré péré péré one twenty days ọgọ́rùn ọjọ́ àtúgbú bí àwọn ìbá fi ọlọ́kọ̀ lẹ́sẹ̀ wà á ṣòro fún náà pẹ̀lú màrú ọlọ́run ní ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa oṣù mẹ́rin láì sẹ́kọ̀ọ́ lójú ogun ẹ̀sìn gbogbo àwọn ìgbàgbọ́ jákujàku yẹn dákọjá lè filẹ̀ o ọlọ́run kú àwọn fúnṣakún wà á lè kún un dáhùrọ̀ ọlọ́wọ́ bá ní ẹ mójútó àwọn ìyàwó yín ẹ ṣe dáadáa sáwọn ìyàwó yín ẹ bá wọn lò dáadáa ọ̀rọ̀ yẹn nìyẹn èyí tó ọlọ́run sún káàkiri yẹn náfìlà ni èyí nìtọ́ wáyé náfìlà tí wọ́n bá súnà mú náà tó ni tí ọ̀rọ̀ bá súnà mú ní gbogbo ẹ̀ náà ẹlẹ́fà yà ni ọlọ́mọṣẹ́ alọ́mọaná ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àlùgẹ́rẹ́ sáìdà owó tó ti kọjá àlà ń ṣẹlẹ̀ sọ́kùnrin Ibrahim àbúrò ìyàwó rẹ̀ pè ẹ̀ ọ̀wọ̀n bínú dání bọ́ sọ̀rọ̀ wọ́n Ni Ibrahim Ibrahim ó sì gbé fọ́ọ̀nù ó sì fọ́ mọ́lẹ̀ nígbà padà wàá wò lọ́wọ́ rí pé Ibrahim ni ọwá pè ahán ìwọ́ ló ń pè sọ́dí gbogbo owó báyìí ìyàwó padà fi ọ́lẹ̀ nígbà bá fẹ́ yọlé ayé lẹ́mìí ẹ̀ pé lọ́wọ́ àwọn jẹ̀lú bá bùrẹ̀ àdábáyé sálọ́lẹ̀ nípàdé ó ní pàdé báwo òun lọ alíkọ̀ ni ó ní ilé ìjọba aṣọ kéèyàn kan yàyàkuyà kọ́ kan máa dá òtù ìyàwó ẹ̀ kọ́ mọ́tò lókèrò wọ́n ti ìyàwó rẹ̀ fi ọlẹ̀ tí ipa rẹ̀ àlìgẹ́rẹ́ tó sáà ilé àlùmọ́ ìtọ̀ lẹ́yìn náà gbọ́dọ̀ bẹ̀rẹ̀ mọ́ra ha kéèyàn máa na obìnrin gbogbo ẹni tí máa na obìnrin wọ́n ní ìyàwó padà fi ilẹ̀ kọ́lọ́ mọ́ sọ wá lẹ́ni tí wọ́n máa na ìyàwó anábìnrin wàlá tẹ̀dẹ̀rí àlùwájì ha anábìnrin ẹ̀ máa máa na ìyàwó yín o èmi ò rí ẹnìkan na ìyàwó ẹ̀ torí ànábì tá a gba súnà rẹ̀ ànábì ń ìyàwó gbogbo ọkùnrin tó bá ti lóhun ní súnà la òun náà yàwó irọ́ nípa irọ́ nípa irọ́ nípa máa dọ̀rọ̀ bàrọ̀ sólùlá ìsọ̀sọ̀lá ìmọ̀ràn àtàkọ́t anábì ìyàwó kárí ali nígbà tí ọ̀rọ̀ di pé kò gbọ́ra ọmọ kẹ́ni ali ṣe ọlọ́ mọ́sálásí náà wọ́n náà gba mọ́sálásí lọ ẹ̀mí ló ti rọ̀ kó tó dé ẹ̀sìn parí ẹ̀ ó sì máa nà anábì ni kò tọ́ fọkùnrin tó ní láàká inú kọ́nà ìyàwó ẹ̀ lọ́sàn-án kó tó wá bá aláṣepọ̀ lóru ọmọ pé òun ní mímọ fún ọ ní tọ́jú rẹ̀ wà náà wọ́n láti rẹ̀ ìbìlẹ̀ wọ́jì hànábì ni ẹ máa na obìnrin àṣìyá alẹ́sì tó bí ìtọ́lápá lèyájì lè sàádà fi dúnìyà àwọn nǹkan kan tó wọ́n fẹ́ kà yìí òun náà ni àwọn nǹkan tẹ́sìn gbà wá láàyè ní kàkan kankan torí àsìkò wa tó jẹ́ pé ẹ̀sìn fara máa kalọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tá a bá rọgbọ́n dá sí i má tá a bá ṣe kíní tá a bá rọgbọ́n dá sí i má tó tá a bá ní ẹ má ṣe tọ́láàkì ẹ má ṣe tọ́láàkì ìbéèrè ọmọ wa yí pé imam yìí tí màá ṣe fún mi nìyí ah yìí tí ó ṣe fún ọ nìyẹn o lè kọ́lẹ̀ nínú ẹ̀ sọ yẹn àfikàṣọ alákọ̀ọ́kọ́ àṣírikù billah wọ̀rídà olùbẹ́dà àti mukaffira tí ọkọ àbíyàwó tí bá ti ń ṣe bọ́ ọ gbọ́dọ̀ fẹ́ ẹlẹ́bọ àbí ẹ ti wá fẹ́ ra yín ọkọ wa bẹ̀rẹ̀ sí ṣe bọ́ àwọn ẹgbẹ́ ẹlẹ́bọ olówó lùmí táwọn yẹn máa ń jọyìn pé ó fi ṣì ní lọ́dọ̀ ní nàìjíríà tí ló kọ́ tọ̀dọ̀ wọ́n lọ́pọ̀ wọ́n ní gbogbo ẹ̀ náà bákan náà tí ọkọ rẹ bá ti jọyìn ẹgbẹ́ bòdì ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ láti ṣe kíní láti kọ́ ìyàwó rẹ ló jẹ́ ẹgbẹ́ àwọn ìyá àjẹ́ àwọn ìyá ẹlẹ́yẹ àwọn ìyá funfun wọn náà láǹfààní láti ṣe kíní láti kọ́ sílẹ̀ fàyínà alimtumahunna mu'minatin fala tarji'unna ila al-kuffar lahunna hillun lahum wa lahum yahilluna lahun àwọn obìnrin náà wá sí Madina láti Maka tí wọ́n fọkọ́ lẹ̀ ànábì ni tẹ́bà ti mọ̀ pé olùgbàgbọ́ òdodo ni wọ́n ẹ má da tẹ́lẹ̀ wá ti sẹ́bọ̀ láàrin ẹ̀ méjèèjì ẹ̀ dì fọ́ṣà ara yẹn kí ló dé tọ̀ fẹ́ mọ́ àfa ti fi jálàbí ètò fi jálàbí ingun eré eku àti eré kíni eré eré eré eré ẹja àti eré eré ẹsìn ó ní tẹ̀yìn bá ti lò ó ipa yóò tún káyàn mọ́ all the force ni instantly lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo ẹni tó bá ti ń karabọ́nú ẹ bọ́ ẹ di force àlékún ètò bí i àdáwò kan máa ń ṣẹlẹ̀ téèyàn kan kórìíra ọkọ àbí ìyàwó ìyàwó ń ṣe dáadáa ọkọ ń ṣe dáadáa ọkọ kórìíra rẹ̀ látẹ̀mí wa ọkọ ṣẹlẹ̀ sí ìyàwó Thabit bin Qais ó lè bá nàbì ó ní ama ìní máa àyìnbó àlẹ́ fi kọ́lì kan làdí Thabit ó ní wa o Thabit ó lẹ́sìn o èèyàn dáadáa ni o èèyàn dáadáa Thabit o àmọ́ a ah, walakin akara olùkófra fi Islam ìfẹ́ ṣàìmọ́rẹ́sì àmọ́fẹ́ ọlọ́run dá lẹ́ni tí kò lẹ́wà púpọ̀ ìyàwó yẹn wá rí pé mò ń bá ti rí inú wọn máa ń ṣe kíni inú wọn máa ń bàjẹ́ ni ah, ànábì wa ni ọ̀dà àtàrùdín àlẹ́ àdìkátà sọ́wọ́ adá ọgbà oko ọgbà oko tó fún ọ tó fi ṣe sàdá àkè sọ́dà padà ó ní náà ó lóun ó dá padà ó lè yẹn dáadáa ní sáfìtò sáfìtò ń kírun sáfìtò ń tọ́jú wọn o ah, àdáwò ni o kọ́lọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọkànrí farábìnrin da àmọ́ ìfẹ́rẹ́ ti lọ alákùnrin yìí da ìfẹ́ rẹ ti lọ láti kọ́ ńdọ́gbọ́n ọ̀fàáfà kọfà ó pè é pè é kò wá ah! wọn ni kò béèrè tọ́láàtì ànábì ni sábàbìtò ìkùbalè àdéhùkà ọgbà oko ọgbà oko lálẹ́wà ó sì dá padà ànábì ni sọ́ọ́ dá padà olóhùn dá padà ó sì dá padà fún sábàbìtì ànábì ni wọ̀tọ̀lẹ́kàn àtàtìlẹ́kọ́ ọ̀yá yọ̀ǹda rẹ̀ wọ́n sì yọ̀ǹda ara wọn alẹ́sọ̀rọ̀ alákàbáde zonob ọkọ tí a ti pèsè àkíyèsí bí kọ́mọ́sì sinamá tó ní arábìnrin yìí sìnà bóun ṣe máa ṣe nìyẹn títí tóun fi kú sọ̀rọ̀ pé yóò kọ́ àrùn wálé tí wọ́n jọ pín ọ̀rẹ́ léwu wọ́n ní kárábìnrin yẹn kó béèrè fún divorce nígbà tó lóun ò túbá àmọ́ ọkùnrin tó yọ ọṣẹ tó padà túbá àádó tì yẹn á ṣe kínní àádó tì àwọn àbẹ̀lẹ̀ ọ̀kọ́ lọ́mọdé ò ṣe é má ní ọkùnrin àtọkùnrin ń bára wọn láṣepọ̀ ó sì lóun ò túbá ẹ̀ filẹ̀ ríbà wẹ̀lhámù ọ̀mùtí ó ní bóun ṣe máa mutí lọ títí ayé tó ń lò kárábìnrin yẹn kọ́ yọ̀ǹda ẹ̀ àbíyàwó lọ́wọ́ máa mutí àbíyàwó ní gbowó èlé ó sì lóun ní filẹ̀ gbogbo àwọn kàbáyé nìzú náà alìsọ́wárò àléha èyí lè torí ẹ̀kọ́ ìyàwó lè torí wàhálà rẹ bá dé ẹjọ́ pin ni lẹ́yìn náà alọ́kù alimuhakak wọ́n lọ́kọ̀ lè bí mama wọ́n ní ìyàwó lè bí mama ẹsẹ̀ fẹ́ bí ma ṣé tóbìnrin oníkọ̀ọ́lẹ̀ fi sílẹ̀ máa tọ́jú ẹ̀ ó wà lọ́jọ́ wọn fẹ́yàwó mi tí ó bímọ fún mọ́kọ̀ọ́lẹ̀ ọwọ́ àrí ọkùnrin ọkùnrin jẹ́ obìnrin yẹn láǹfààní tó bá ti pa ọkùnrin wọn ní kò ní tó lè dọmọ lára rẹ̀ wọ́n ti tẹ́sítì ẹ̀ àwọn tẹ fọkànbalẹ̀ sí ọdún kẹni ọdún kẹrànún ọdún kẹfà ọdún kẹwàá wọ́n ní kóbìnrin yẹn ó lè lọ́kọ mi ó lè filẹ̀ kò lẹ́sẹ̀ torí òun ní àkíyà ó ní ìwọ̀ láti ṣe kí ni láti lọ́mọ lábẹ́ ẹ̀sìn wa lẹ́yìn náà ìtàwọn afa tún kà òun náà ni rọ́fùdùl mara àti pa àti zẹ́wọ́ kóbìnrin olóhùn ọ̀tẹ̀ láṣẹ ọkọ ma má jáde olóhùn ọ̀jáde má wọlé onílé gẹ̀lẹ́ òun fẹ́ wọ̀ má sì ń kábàáyé má onílé lòun ṣe kọ́lá kò ní dágbére kó tó jáde lé bó bá tún dé kò ní ẹkú lé níbo lọ lọ́nà ìkí lọ́kọ̀ irú obìnrin yẹn wọn ni kẹ́ yọ̀ǹda rẹ̀ alimọ́rọ́dù alimọ́dáfẹ́r àrùn tó lè ràn rẹ̀ ọkàn ní hiv àbó yàwèrè ọlọ́mọdé àmà obìnrin yẹn lè fọkọ́lẹ̀ ìyàwó yàwèrè àbí ó ní àrùn kan tó lè ràn tó lè bá tọkọ jẹ́ wọn lè fẹ́ra wọn lẹ̀ àdánwò lóde yẹn lẹ́yìn náà àlìkìyàbò tọ̀wìl mo ti sọ lẹ́ẹ̀kan kápẹ́rẹ́ kámọ́sílẹ̀ awálúwẹ̀ bọ́lọ́dún mẹ́wàá <laughs> wọn lè fẹ́ra wọn lẹ̀ kọ̀lẹ́sẹ̀ ọkùnrin lè sọ pé tọ́ ìyìn lè wálé máa o arábìnrin yìí máa lọ o òun náà ti fẹ́ yàwó mi o wọ́n lè ṣe bẹ́ẹ̀ nítorí pé ìgbéyàwó gan-an ni kẹ́ẹ̀ máa bẹ pẹ̀lú ara yín ìtẹ́fàṣì lọ wéré kẹ́ẹ̀dé wéré ni lẹ́yìn náà kọkùnrin ọmọ lágbára àti fúnyàwó lóúnjẹ fúnyàwó lówó fúnyàwó ní omi kò ní kankan kò sí kankan mọ́ wọ́n lè yọ̀ǹda ìyàwó yẹn ìyàwó náà lè kú lọ́dọ̀ ẹ̀ àmọ́ pé ìgbà kan yìí díẹ̀ ẹ̀ sì ń rí yí wọ́n kú o torí ìgbà wọn tó yí wá o dáadáa tó bọ̀ o dáadáa ń bọ̀ o àmọ́ pé wọ́n ti yí pin ọkọ ní òun ní kankan mọ́ ebi wọn pa wọn nulẹ̀ ìyàwó òní jọ́jẹ́ àwọn ní olè kọ̀kọ́ lẹ̀ ajísù sọ́wọ́jì ọkùnrin oye kò lè súnmọ́ ìyàwó ẹ̀ wọ́n ti fẹ́ dọ́dọ̀ ẹ̀ báyìí yọ máa paná wọ́n ní ìyàwó lè ṣe kíni ó lè ṣe kọ́lẹ̀ èyí tí ọmọ fi béèrè tọ́láàkì ọkọ̀ ní wàá fún tọ́láàkì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọkàn náà wọ́n ṣe ó ní wọ́n ṣèyàwó kò ti pẹ́ ó ní àfáà tá a ṣèyàwó ní oní tí gbogbo yẹn pọ̀ rẹpẹtẹ yẹn òun láǹfààní láti jòkó pẹ̀lú ẹ̀ mọ́ òun fẹ́ filẹ̀ kí ló dé kí ló ṣe èèyàn dáadáa ni ah! ó ní kò lágbára láti ṣàṣepọ̀ òun sì ní ah! bóun ṣe wà yìí ah! bọ́lọ̀n ṣe dáhùn ó yàtọ̀ sí bọ́lọ̀n ṣe dáa òun sì fẹ́ ṣẹlọ́hùn òun sì fẹ́ faranira hùn tó wọ́n sì tún wọn ká ó sì jẹ́ pé ó lè mójútó àgbo jẹ̀díjẹ̀dí dáadáa wọ ọkọ tó ń fẹ́ kíyàwó lọ ó sì ní máa mu àwọn nǹkan kí nǹkan jẹ́ máa ba ètò jẹ́mọ́ lọ́wọ́ ó lè rí àwọn àfáà kan fún ọ ní àyíláàjù tó dáa tó máa fi tó fi mú ìyàwó rẹ̀ dúró jòfin ní sekínì kì í sọ̀rọ̀ àwàdà o yọ lọ o wọ́n bí láyé taofik alamusa ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tọ́ ẹ̀yọ́mọ̀ ayá mi níparí ọ̀rọ̀ mi ó náà ni pé tó bá ti di pé tọ́lá kìí ṣẹlẹ̀ tó bá ti di pé tọ́lá kìí a ti sọ fún alẹ́ kan wípé arábìnrin wa lóyún nú ó wá sọ fún un pé ọ̀fẹ́ mọ́ ọwọ́ ọ̀fẹ́ mọ́ yẹn òun ní lóṣù mẹ́ta o yà mọ̀ pé kò sí ayédọ̀ mọ́ ti ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí lóyún ọlọ́run ni wọ́n wùlá tó la àmàlí ajaluhunna ayọ̀tá aná àmàlàhùn ìgbà tó bá tó bímọ ní òtò kú ọlọ́dọ̀ rẹ̀ ó sì lè dá padà kó tó bímọ ìbá jẹ́ pé obìnrin aláàrọ̀ ọjọ́ kejì tó ọ̀sọ̀ pọ̀ ọ̀fẹ́ mọ́ ọjọ́ kejì náà ni yọ́ máa kẹ́rù lọlé wọn ìbá wa bí ma ọkọ̀ ọlọ́ọ̀fẹ́ mọ́ ẹ bá sọ fún wọn pé oyún mọ̀ ti dúró lánàá oṣù mélòó lókùn tí ó lò nílẹ̀ ẹ má oṣù mẹ́sàn-án ìgbà tó bá tó ṣe ni ìgbà tó bá tó bí ma títí tí kọ́dà bọ́ jẹ́ tọ́lákẹ́lẹ́ kẹta ó tọ́jú oyún nú o àwọn búrọ́dà mi ṣẹ̀ṣẹ̀ gbọ́ a ní tọ́lákù báyìí ni èmi kò yìnbọn ní fún lóúnjẹ bọ́ ọ̀bá fún òun lóúnjẹ ṣé ọmọ rẹ tọ́wà náà lò ní jẹun ọmọ ṣe kéwúké ẹ̀hẹ̀ mọ́ ṣe kéwúké o ẹ̀hẹ̀ yan máa yá mi nínú ẹ̀sìn wa tí ọ̀rọ̀ bá ti wá rí báyìí obìnrin alkhala obìnrin wọ́n ní obìnrin òun náà lẹ́tọ̀ọ́ láti sọ pé òun ò fẹ́ ọkọ mọ́ tí ó bá jẹ́ pé yín tó dì mú ní tí ṣẹlẹ̀ àfaramọ́ ni nínú àwọn kan tá a kàkalẹ̀ yìí àmọ́ tí ó ṣẹlẹ̀ ni pé yóò dá sàdáàkì padà sàdáàkì tí wọ́n fún yóò dá padà torí olólùwọ̀n ò sí mọ́ sàdáàkì tó fi sábẹ́ lẹ́tọ̀ yóò dá padà lẹ́yìn náà yóò ṣe àìdọ̀ ẹyọ kan péré àbí kó lo oṣù kan péré tí ó bá ṣe àìdọ̀ lẹ́yìn náà yóò wá máa lọ yóò máa lọ àwọn afáwa ní sálẹ̀ fẹ́ padà wọ́n ní a lè fẹ́ padà mọ́ a fẹ́ pẹ̀lú nìkáwù tuntun a sì tún lọlé wọn a lọlé so igi mi ẹ̀yàn màyá mi àwọn ti fọṣítọ́ wà láwùjọ wa kí làwọn ẹ̀tọ́ wọn fẹ́ ká máa sí fún wọn mẹ́jà fi wọ́n lẹ̀ o alákọ̀ọ́kọ́ ni pé ká bá wọn wọkọ̀ kí wọn náà wákàn tó ṣe kíni tó fẹ́ kó o fi yọ àlùmọ̀ kúrò nínú wàhálà ẹ̀yin obìnrin ẹ̀ ẹ̀ sọ fáwọn ọkọ yín wípé tí wọ́n fẹ́ fẹ́yàwó kí wọ́n fẹ́ okó àbí dìfọ́sí ẹni tó ti kó nílé ọkọ kí wọ́n fi sànú ẹ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nítorí pé lè ní àwọn ọmọ àyà wa náà ni wọ́n rìn káàkiri èmi lè lábúrò tó jẹ́ dìfọ́sí òwò náà lábúrò tó jẹ́ okó àwọn méjèèjì ọmọ àyà wa ni wọ́n mọ̀kànmọ̀kàn sí ní ẹni tí ọkàn ya rẹ̀ ó lè kan ọmọ rẹ̀ ó lè kàn bẹ́ẹ̀ ó lè kàn àbúrò rẹ̀ tí wọ́n wá ní èèwọ̀ ní káfẹ́ dìfọ́sí torí àwọn tó ṣe fọ́kọ rẹ̀ o ní tẹ́lifí o tọ́wọ́ àṣẹlẹ̀ sábúrò ti tẹ̀ náà àbọ̀ṣẹlẹ̀ sí àǹtí rẹ̀ àbọ̀ṣẹlẹ̀ sí màmá rẹ̀ táwọn mùsùlùmí tó kù náà yẹ rí bóun ni wò sí máa rí nira láwùjọ wa fífẹ́ yẹn àwọn obìnrin náà wà kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ àwọn náà ni wọ́n máa ṣèkà fúnra wọn yóò lé wọn gbà ó wọn gbà ó arábìnrin kan ọkọ rẹ̀ fẹ́ fẹ́ yàwó kejì ó fẹ́ lójú ayé òun ó sì dà á láàmú fún títí tọkọ yẹn fi jáde láyé ọkọ yẹn wá kú tán ọwọ́ ló lè bá àwọn àfa àwọn àfa tí wọ́n ń bẹ̀ ẹ́ lọ́jọ́ kìíní àná pé kọ́gbọ́ ọkọ ẹ̀ láàyè ọwọ́ á ní ká bá àwọn wọkọ̀ wípé ilé ti sùn àwọn ní ilé ti sùn ọ àwọn adìfọ́sí tí ọkọ rẹ̀ fẹ́fẹ́ àwọn náà sì ń bẹ lọ́wọ́ rẹ̀ báyìí ilé ti sùn àwọn náà àwọn olóhùn ọmọ pé ẹ̀sìn Islam dáa ó nígbà tí náà rẹ̀ jó òun náà lòun náà tó mọ̀ pé áà ah, kò rí sí ọ̀rọ̀hùn ọgbọ́lọpọ̀ àwọn obìnrin náà ń bẹ nílé ọkọ wọn ọmọ tí ń lọ tí fọ́sí lọ́mọ̀ pé nǹkan lọ tí bùkátà ti jòkó sí lọ́dọ̀ tó ti sunkún sunkún sunkún lóru ọba rẹ̀ lọ́sàn bí fọ́sí rẹ̀ mi lóru ẹ̀yọ́ wọn yá mi ẹjẹ́ àṣà nù wọn ká máa fẹ́ wọn àwọn ìyàwó wa ni ó sì ràn wá lọ́wọ́ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ní ọfẹ́fẹ́ di fọ́ sí wọn ọfaramọ́ o èwo lọ faramọ́ tẹ́lẹ̀ èyí tí ò tí ì lọ tí ò tí ì bímọ ó ní ọmọ kékeré yọmọ rí òfin èyí tọ́jú òpó yóò ní ẹni tọ́kọ̀ rẹ ti kú àwọn bóyá ọ̀nà ọlọ́pàá èyí tọ́jú ẹni fọ́ sí àmọ́ tó lè tọ́ ti jáde o èwo lọ́wọ́ fẹ́ ká ṣe gan-an kọ́dà pé ọ̀sá fẹ́ sá èyí tí ń sì ń ṣẹlẹ̀ yẹn ó lè padà ṣẹlẹ̀ sí wọn náà lọ́la ìkankan bẹ nínú ètò ayé ìtaàmà èyí lè máa gbélé duplex kọ́ máa gbé ààfin tọkọ yẹn bá kú ó lè padà kú bẹ́ẹ̀ o kọjá pé yóò ní bùkátà sọkùnrin ọkùnrin yẹn wà sọ fún pé òun lè wá sí ilé yẹn o ìlú àwọn ní oko àwọn táwọn ti máa ń dáko nínú abà àwọn lòun fẹ́ẹ́ fẹ́ sí yóò sì padà sínú abà ẹni tí ń sí omi tí ń sí omi nínú ilé tí ń sí omi sẹ́rí yóò máa lọ ike yóò máa lè fi pọnmi lódò ẹ wo bọ́lá wọn ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ obì lọ́wọ́ parí ẹ̀sìn tọ́wọ́ mọ̀ sí ọlọ́wọ́ ọba àlá ọba aláàánú ni ó yẹ kó ṣàánú ọmọ ìyá rẹ̀ náà sórí àwọn atajẹ́ mùsùlùmí ní tá a máa ṣe èmi máa ń sábà ṣe ní mọ́ṣáláṣí ọ̀dọ́ wa ẹ̀rí àwọn mí máa ń sá nítorí pé ọmọ pọ̀ lọ́dọ̀ wọn ọlọ́mọ mẹ́ta mẹ́rin márùn mo wá ní táṣe ni pé káwọn àfa kí wọ́n mú ọmọ méjì méjì sínú ilé ẹyọ kan tó kù kékeré yẹn kọ́ máa báyà wọn lọ sí ilé ọkọ àwọn wa tọ́jú ọmọ yẹn akọ̀ǹkéwú ahàǹkùrá àtàwọn afún lẹ́sìn akọ̀ níwèé wọ́n ti bàlágà báyìí tó jáde secondary school báyìí òun náà ti tó lé ayé rẹ̀ gbé bùkátà yẹn ò ní sùn lọ́rùn ẹni tó fẹ́ ṣe kí ni ẹni tó fẹ́ fẹ́ divorce torí pé ńgbà míì náà ẹlòmíì lẹ́mìí rẹ̀ àmọ́ kò fagbára arábìnrin ti ń gbé ẹmọ́ ti ṣe náà òun náà máa ti ṣe kí ni ti ń sọ àwọn ọmọ mi fi ń ṣèkà àwọn mọ̀ pé ilé wà oúnjẹ wà agbára sì wà lọ́dọ̀ ẹ tó ti ṣètò àmọ́ kẹ́ni má ní ló ṣe tí wọ́n fi ní má fẹ́ ẹ má fẹ́ ó lè kadà kàn wọ́n náà àbọ̀ ọmọ rẹ̀ tẹ́yìn bá sì dami tútù síwájú wọn náà tẹ̀lẹ̀ tútù bí wọ́n bá dami gbóná sílẹ̀ wọn náà padà tẹ̀lẹ̀ gbóná níjọ́ bá ṣẹlẹ̀ ọlọ́run rán létí pé káì yóò wá rántí pé káì káì bẹ́ẹ̀ ni mo ṣe ẹkọ rí nìyẹn òun náà dìtẹ̀ máa yá kàwá yìí tòun náà wá dé báyìí ṣe bí àlàárín ra wa àlàárín ra wa wá gbogbo àwọn tó bá jẹ́ olówó àwọn ti fọ́ sí opó kádà wọn lókoòwò kámárì nǹkan kan tà nínú ilé tí ò ní gba irun wọn àti jẹ̀lẹ́bàbù wọn torí pé ẹ̀bùn mi ẹ̀bùn mi <laughs> jojoojúmọ́ kí wọ́n máa ń bùn wọn o bí ìgbésí ayé àwọn ibi opó ṣe rí yẹn bẹ́ẹ̀ ni tàwọn ti fọ́ sínú àrí tí ti fọ́ sí tí wọ́n lágbára torí bàbá àwọn ọmọ ṣe ń bẹ láyé àwọn èèyàn ní bẹ́ẹ̀ sànú ẹ̀ wọ́n ní kí àwọn ọmọ yẹn kán bá bàbá wọn eléyìí wọ́n sànú ẹ̀ torí pé bàbá tẹ̀ ó ti jẹ́ pé wàhálà táwọn ti fọ́ sí ń kò ọbẹ̀ ju tó kómi gà lọ. ẹ má dáa máa wọ àwọn èèyàn tó kó lé ọkọ ẹyìn ọmúra nílẹ̀ níta kọ̀rẹ́ nílé o. kádàmù tó lè tọ́lọ́ wọn bá wa ká dúró tì wọn ká ràn wọn lọ́wọ́ ẹlòmíì òun náà lọ́ fà fún rẹ̀ tó fi jáde o ká pè ká da lẹ́kọ̀ọ́ ká ṣe wá sí fún ká lójú lè kéwú kó lè kẹ́kọ̀ọ́ ìgbàdàn wà fi lọ́kọ̀ míì yóò ti gbọ́n ẹ má jà wò pé àwọn olófọkọlẹ ẹja filẹ kó máa bá yìí òun ló ṣe rẹ ó ṣe mistake ni òun náà ṣe mistake àtúnṣe ni a ti ṣàdúrà fún ọbẹ̀ lọ́wọ́ Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n jẹ́ tẹ̀fọ́sí láwùjọ wa ọlọ́mọṣẹ́ àbá sọ̀rọ̀ wọn rọrùn gbogbo àwọn tí wọ́n fẹ́ jáde lé ìfẹ́ mọ́ ọbẹ̀ fàbúlẹ̀ ọbẹ̀ fàbúlẹ̀ ọlọ́mọba fún wọn sọ̀rọ̀ arábìnrin kan jẹ́ ní olùsáà tó ní wọ́n fẹ́ ṣe kọ́lọ̀ wọn ni wọ́n fẹ́ ṣe kọ́lọ̀ ọmọ tí wọ́n fẹ́ ṣe kọ́lọ̀ ni olóhùn mọ́ra wọn fẹ́ tọrọ tọ́lá àti wọn fẹ́ mọ́ kí ló kí ló tó wá kù tán wá ó ní tí wọ́n bá ti wọlé báyìí wọ́n kàn máa tẹ fóònù ni wọ́n kàn máa tẹ fóònù. èyí ó ní ìtẹ̀yẹ kọ́ wá tẹ̀ kọ́ wá tẹ̀ fóònù ní sẹ́kí ni ìtẹ̀. mo wá ní sẹ́yìn wá tẹ fóònù ló fi wá kú ní ilé ọkọ fọlọ́ rẹ̀ sínú àdúrà lóru pé tọ́ba ti dé kọ́lọ̀ mọ́jọ́ máa tẹ fóònù mọ́ àdúgbò kan wo pé ẹlẹ́kùnrin jí ń wo déètì èní kí wọ́n gbá fóònù lọ́wọ́ báyìí ọlọ́ọ̀lì jù sínú dúrọ̀ ni ó tilẹ̀kùn ma ó fi kọ́kọ́rọ́ pamọ́ ẹ̀hẹ́n ó sì jòkó ti ọyá ẹja máa sọ̀rọ̀ abọ́dọ̀rí pẹ́ntẹ́ fóònù ṣe mọ́ ní ìbílí sùn lọ́fẹ́ lé ọjà lé ọkọ̀ ọ̀sáwó lé ọ̀sáwó oúnjẹ ọ̀sáwó aṣọ tóbìnrin bá ti wà nínú ilé tí ń rí aláàsìn ọlọ́run ti ṣe dáadáa dédajì fún ní dáadáa yìí ẹlẹ́ẹ̀kejì tóbìnrin wá tó jẹ́ pé ọkọ rẹ̀ oyé ó fẹ́ràn rẹ̀ ọlọ́run ti parí ayé fún kọ́mọ kú o tó bá ní ìdọ́kọ̀ yẹn ń ṣe lọ́fẹ́ fi kú o bọ́bá tó lọ́kọ̀ mí náà ó tún rí láì sí mi náà tó bá tún kú o tó bá tún lọ́kọ̀ mí ẹlòmíì wọ́n máa fi wọ́n wara wọn ni pé ẹ̀yin ò rí bí dáàdì lágbájá yóò máa fi ọkọ rẹ̀ rẹ̀ yóò máa fi wọn ọkọ ẹ̀ sórí yìí tí dáàdì lágbájá ṣe fún ìyàwó tiẹ̀ ọkọ tiẹ̀ ò ṣe fún wọn ọlọ́run kà dá kálukú léṣiríṣi ni kálukú wọn máa dúpẹ́ níbi èyí tó dáa á máa ṣe sùn níbi èyí tó ṣe kíni ibi tó kù díẹ̀ káàtó àfi máléjì ara wa táàfi jọ wọ àlìjánná ọlọ́run gbogbo apáta kọlọmọsàsì wa lọ́mọ àlìjánná ẹ̀ àṣetáàní pẹ́ntúká nínú ilé wa kọlọmọjọ ṣẹlẹ̀ sùúrù ìmà àdúà tààsínàt tàwídàt táàmàṣe táàfi lè bára wa kálẹ̀ kọlọmọsàsì fẹ́ni kọ̀ọ̀kan wa kọlọmọba aláàkúndí àti pẹ́jọ́ àwọn ọmọ wa gbogbo àwọn ọmọ náà kọlọmọsàsì àjèrè wọn kó sọ wà lórí wa bihamdika ashhadu an la wa atubu wa salaamu وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيراً